Um, guys, boss is coming down in 10 minutes. Right. Are you guys ready to go? Sure, ma'am. Paul, we good? Standing up. Are you not going to take any one of them? I have a very urgent meeting. We need láti dé office nísìn. I'm already getting late. Yeah, PA. Bàbá. Joe, take bá ti office ọ́fíìsì, send lára àwọn bọ́ọ̀lì yìí wá. Sódà á lè wà gbé oúnjẹ yìí. Then Baron, you rán yàn wá gbé oúnjẹ yìí, tìpọ́tù tìpọ́tù ló máa drop àwọn embarrassment. Okay. I came to remind you of your schedule for the day. Okay. By 10 a.m., you have a board meeting with the ICT executives. Okay. Afterwards, by 12 noon, you have a meeting with the Sky Mall chairman. Okay. At 3 p.m., you have a meeting with the um, technical representatives of the Nikon British Hotel as regards our proposed deal. Yeah, okay, no problem. Lastly, by 5 p.m., you have a 45-minute Zoom meeting with our international partners as regards the new proposed software deal. Is that all? No, ma. The two staff you met at the reception are here to see you. Where are they? I don't know, ma, but um, the head of staff and staff to win staff of the year. Let them in. Okay. All right. recommend fún for takuntakun tí ẹ ṣe láàárín staff you know they really try and I really appreciate you ọlọ́run àwọn máa fún yín ṣe. àmì <laughs> àmì ma um, ẹ honestly it's an honor for me to serve. you must be Mr. Ayemi. yes ma Ayemi omotoshu. congratulations to you too Mr. Ayemi. yes ma. ṣé rí ilé ìtẹ́wá ṣe ẹ má dúró síbẹ̀ o ẹ tún máa jù báyìí because you never can tell who is watching you mm-hmm. ṣebí iṣẹ́ gidi tẹ́ ṣe ń sìn òun làwọn arí tí a fẹ́ ṣe kí n ta fẹ́ fún yín rògbòdì lórí so ẹ má dúró níbẹ̀ you keep up the good work bẹ́ẹ̀ ṣe ṣe bó jẹ́ bó ṣe dàbí pé ṣe ẹdín yẹn nice one and one more time don't get ahead of yourself. yes ma'am. mrs olamide ma'am ẹ jọ̀ọ́ ẹ bá mi ensure wípé wọ́n gba reward because he actually deserves it. She understand very good. So. <laughs> yes, ma'am. Uh, honestly, I must confess, pé Mr. Anything we ah, I'm really surprised because Um, everything bẹ́ẹ̀ ṣe sọ, ó ti ó ti tó, a kàn máa present ẹ̀ fún wọn shortly. Ah, ẹ ṣé ma, thanks so much ma, mo appreciate ẹ Eh, ma. she ma, ṣé ẹ ní bínú mo Why not? Kí Okay. Okay. Emma, mo fẹ́ jẹ́ kí èmi àti yín jọ ya. That would be enough. Ma, um, Emma, I'll, in my office. If Okay, um, Sophia. Ma. Exactly 11 o'clock. Please, tell Remy to go home and bring my food. Mi ò drama wọn sí rárá rárá. Yes. Um, Ma, we have few minutes to your board meeting. How many minutes? Few minutes. Okay. Let's go. All Good, morning, madam. Good morning, everyone. Please, pardon my lateness. It's okay, you can have your seats. Oh, uh, thank, thank, you very much. It's okay. Um, we're still, of course, on schedule. Today's meeting is going to be a very brief one. Modemaro Waka, pay attention to it. Because it is very important you all do so. Sophia, over to you. Okay. So firstly, go to um, chapter 1 on your booklet and let's check. So we are launching our new software and our international partners are coming to Nigeria to drop money like 36 billion naira to help our company. So everybody has to be on their toes for the, for this thing to work out properly. And um, H, HR, you have to coordinate all the staff, to do a better job, please. And that's it. Guys, ọmọ last hour cheta lọ ẹ ọmọ face me off gan mo wà á pè rárá lọ. ẹni bílíìfù pé client tó gbé mi jọ yẹn nígbà tí mo wá ṣetán ó sọ fún mi pé mo fẹ́ jáde ah, èmi dẹ́rù pé àsọmọ ọgbọ́n opportunity lè léyìí o mo fẹ́ jáde kémi náà tẹ̀lé bí mo lè rí nǹkan one or two things pé mo dání lọlé eh, handbag bá eh, eh. ah, dẹ̀ tẹ̀lé ọmọ tá a máa débi tá à ń lọ báyìí ilé sọ fún mi pé mo ti pay mo ti pay mi off pé mo ti sanwó mi o ah. ẹni tí n bá ti mú bílì ọ̀hún bíi ní o kí ní kan ah. ah mo pe mọ́kọ́ rò pé àbò ń bá mi ṣeré ah mo pe ìgbà tó ní bílẹ̀ tí mo ṣe ń lọ mo pe ah ó dáhùn pé ilé omi ni ọ ọmọ inú mi ò dùn rárá ìjọ ẹ mo ní láti ṣe kí ni pé láti ra ṣe kí ló ra tí because owó tó wá tó fún mi gan kò kò tẹ́ lọ́rùn rẹ̀ dì mo kò má lè jẹ ni sórí àwọn iṣẹ́. Ah. this is what i'm talking about ikọ̀ tí mo sọ ilé ah. irú àwọn kílàǹtì èmi ò kí ń gbàdúrà kó súnmọ́ mi torí kò sí yàtọ̀ nínú ilé tó ṣẹlẹ̀ sí nǹkan tó ṣẹlẹ̀ sí mi lọ́jọ́ sí. ọ ajé kò sí yàtọ̀ ẹyin tèmi ah. tuntun ti dé o. Eh, gbé wa débẹ̀. mi fún yín ló forí náà anyway kí ni plans ni fọlá. ọ̀la kí la yín ah lẹ́yìn tá a fẹ́ ṣe lọ́la ọkọ̀ <clears throat> wálé náà ni tá ṣe nọ́mbà tá ṣe. Um, guys guys ó ní client kan tí mi fún ní appointment lọ́la. ọ̀pàdé mm-hmm. <laughs> mi ó fẹ́ máa lé àrọ̀ níbi tí blue whale wà káńsù ẹ̀. Ah, ah mo jẹ́rìí ẹ̀. mo fún ẹ lóforí ni ṣé o mọ̀ pé mi lover boy hmm. minister for love and romantic affairs mi ì móforí ṣé kí n jọ ẹ lójú pacom náà tó máa sanwó yín. àwọn ilé òun ṣe olóòórùn ṣé kí n tún wá jà ẹ tán mo ń gbọ́ ọgbọ́ tẹ̀ ń sọ pé wọ́n gbé yín jáde ẹ̀yìn lẹ́ ń sanwó àwọn ilé tún máa ṣe shopping fún yín. ó yà lọ ó sì ti wọ́n sí ní. ilẹ̀ tí wọ́n tọ̀nà ẹ wá ṣe fífọ̀ kan fún pàṣẹ o. fi kí ló ń ṣe é ah hundred percent wà níwájú tó sọ̀rọ̀ pàṣẹ kí ló ń ṣe é. Babe, you said you have surprise for us. Where's the surprise? I can't wait. Kí ló dé tí ojú kan yín? I mean, why are you guys in a hurry? You guys should just calm down the surprise is on the way. So just keep your fingers crossed. No, no, no. Babe, you call us in it with a call. And Jimmy about it. Then what's all this? Tell us what's going on. Don't worry. By the time the body surprise is in fact, Oh, Babe, we know you now. Calm down. I'm calming down. Uh-uh. Ah, ah. No, babe, we know you. We Know you. Ah. Hi, guys. Hey, baby ayé what because kò sí mo mọ̀ calm down now. ṣé mo kí mo sọ fún ilé ẹ̀kọ́ yẹn pé mo ní surprise. Yeah. This is my surprise for you guys. Ah! So guys, surprise that plan for you, Lily. As in, we are not going anywhere today inú ilé ilẹ̀ máa ti ṣe gbogbo fàájì tó bá wù àtàfẹ́ ṣe because eh, bad girl turn up ní fún wa lẹ́nu yes. Oh, ah. Mumsy. Mumsy is not around. So this house belongs to us for two days. Yeah, Lenny, Lola, àwa nínú ilé so we are free to do whatever we want to do in this house <laughs> yes Aziz give me your name so he's he's bad girl turn up you know oh, <laughs> nice one um please okay let's go so um, <laughs> pick your choice introduce yourself my name is Martini. You can also call me the Black Mamba. Ah! Okay. Why the waste? Why the Ah! You. Wow. Can we meet, sir? I'm Lover Boy, oh. the ah. Minister for Love and Romantic Affairs. Oh. I'm here to make you come, bitch. Oh. I'm coming already! I'm coming! already. Ah, I'm coming already. Ah, I'm coming. I'm coming. I'm coming already. Calm down. Let's do it. My name is Felix Homolola, aka Jomi. Oh. My jewelry. Wow! <laughs> so can we I go by the name 100%. Okay. Everything about me is on there. Oh, wow! Wow, wow. I can't wait to taste that 100%. Are you Let serious? me have you. Let me have you. Let me have you. Say. Babe, babe, babe. Don't do that. Don't do that. Ọmọ ah. jà sí, ó tó pín, àbí? Yes, now. Okay, you know what? One for you, one for you, one for you, one for me. Yeah. Ah, thank you. Okay, uh, now, now, at this junction, I like 100%. Can I go for it? Oh, really? be too too. sir. o ma ah, i go give you blue. blow wetin dey worry you na so fẹ́ jẹ gbogbo wọn Yes. oh eh, eh, really yes, eh, like. one more thing i like doggy. ah my favorite style. my second style. boy papa mi lẹ́yìn for doing this ó ń ṣe mi bíi lámilámi ni mo fẹ́ la ẹni wò. anyways i like them big bold you know sugar daddy vibe. that's me baby. <laughs> Ooh. More yours, baby. Gentlemen, I think with this arrangement, we have a deal. Yes, ma'am. And thank you for trusting our services. Uh, you're welcome, ma'am. Our financial secretary will reach out to you as soon as we get back to the office. No problem. Thank you. A, a minute, ma'am. Any problem? Oh, oh. Oh, sorry, ma'am. Uh, Mr. Victor is just reminding me of our invitation to you. Ma, Should you still consider invite wa láti joy? <sighs> I am very sorry. Emoko, o ma keep minding me all the time, but don't worry. I will see to that. Mm, ma. Ma'am, do you think our lounge room meets up to your standard? Seeing is believing. Rárá o, you know what? Since Tatutu ti jọ sọ́nsìn, I will inform my PA to put it on my schedule. So Emma má worry, lẹ́nìí ló máa kọrin Yes, ma honey, we promise to make today one of your best evening. All right, no problem. Ma. Yes, Sophia. Everyone is on seats waiting for you. Gentlemen, I have a meeting to attend to. Once again, nice doing business with you. No problem. Our uh, pleasure. Thank you. Okay. From our last meeting, have you been able to come up with any ideas? I'm listening. Why are you all silent? Can somebody please tell me what's happening here? Are you telling me you didn't get a personal brief via email even after our last meeting? Um, ma, can I say something? Okay, go ahead, please. Thank you, ma. One of our innovative idea should be majorly tailored towards our clients that are in the hospitality sector. Now, if you notice that most of these are clients in the hospitality sector, they have integrated from paper to um, digital. However, they are yet to have a centralized database. So I believe where we can come in for this set of our clients is we building a specified software for them. Now, this software is going to help them centralize their database and also create a structure for them whereby they will be able to access all of their client database and information from one central point of view anywhere they are all over the world so wherever they are they have branches they can see all of their database from one point of view and of course it's on cloud plasma for my research and visibility study, I realized that most of these our clients in the hospitality sector do not yet run this kind of solution. So this will be the right time for us to provide this solution to them so that their operation can run seamlessly. Thank you, Mrs. Solomon. Nice one. You can have yourself. Please note that. Noted, ma'am. Anybody else? Nobody. I believe the brief was concise and simple. So why are you all sitting? So apart from Mrs. Olamide here, nobody is able to come up with a reasonable idea. You guys are just sitting without saying anything. What is wrong with you people? So why am I even paying you? Ma, uh, although we are very, very sorry that things are going this way, I have an idea, ma, but I've not concluded on it. I'm only just waiting for some other things. Excuse me, Mr. Chinedu. Don't you ever interrupt my speech again. What's all this? I'm sorry, ma. Keep that to yourself. Mrs. Olamide, ma. I am giving this office seven days to come up with something very reasonable. And this innovative idea is open to any external body. Do I make myself clear? Yes, ma'am. Yes, Do I make myself clear? Yes, ma'am. Yes, ma you guys are just sitting with nothing. So sorry, ma'am. Nonsense. Eh, eh, wait, wait, wait, wait, wait, wait. Uh, eh, Mr. Chikudi, what was all of that about? No, no, no, seriously, kíni kíni gbogbo nonsense tó ń sọ lẹ́kọ̀ọ́ yẹn náà because I just don't get it. She tí o bá ní nǹkan tó fẹ́ sọ lẹ́nu, ṣé dandan ni No, No, I have something to say. I'm only trying. Hey, hey, hey, hey, hey! That was the same disrespect, act of disrespect to Sheleko nìyẹn. Eh? Ọ̀gá sọ̀rọ̀, don't interrupt. Why are you interrupting me? Show any manners there. Did they not? They didn't. They didn't teach you manners in your house. Sorry. Guys, I'm not done with you. When I'm talking, you don't talk. Gme And uh, eh, hey, eh, eh, you. So, you guys are literally saying that. And sanwó fún yín nílé iṣẹ́ yìí. Kẹ́kọ̀ọ́ mọ́ ah, Did you just say no? Did, did, did you just also say no? no no no no no kí ló ṣẹlẹ̀ bíbá yìí náà à ń sanwó fún yín à ń fún yín ní allowance à ń fún yín ní travel trip to do what sit down here and just lounge. she has just given us an ultimatum in fact i'm giving you guys three days if in three days you, your brains do not function ó dàgbẹ́ máa wáṣẹ́ síbẹ̀ mi ṣó ti gbọ́. hello ó dàpọ̀ ti ríṣẹ́ síbòmí àbí mo fún yín ní three days if in three days you can't come to me with a very good idea ẹ máa wáṣẹ́ síbò. Elégbọ̀n mọ̀ kó máa nice vibe, this is so nice. Tó tó máa fi don't judge a book by its cover nìyẹn. Hmm. Imagine. Madam motivational speaker, ìwọ Oh my gosh. I like this place, honestly. Mama, what's in See Tea walk in here. Hello, babes. Hi, baby. So, what's up? Ah. Ah. kí ló ṣe ẹ́ kí ló dé tójú ẹ̀ wá kọrẹ́ lọ́wọ́ báyìí ta ló ń bá ẹ jà àbí ta ni wọ́n bá jà kí ló ń bí ẹnu kí ló dé. babe talk now wetin dey sup with you. gbogbo adémọlá bad mọ̀ sí i. Ha, ń fún mi ní headache. Really? Yeah. Ń ní tough time. I can't even sleep at all. <laughs> oh wait, wait, wait. You mean say that's your celebrity crush? Where you dey crush am? Yes, now. What did you do you? Hmm. Ọmọ, mo ní kí n bá bọ̀bọ̀ ìṣèwé. Like, we should just roll. I'm a big girl now. Hmm. Ṣé ló ń fún mi ní hard time? ó ṣe bí pé òun ò mọ̀ mí èmi èmi máa ń dì í. ìgbà tí mo kọ́kọ́ rí ẹ pé ojú èkó rẹ lọ́wọ́ ó dùn pé bí wọ́n ti sẹ́ẹ̀bẹ̀ ní breakfast ni kò èmi ò mọ̀ pé lágbé ṣóò mẹ́ni tó ń bá fa ni ah, celebrity la sọ̀rọ̀ yìí òrò pé kọ́ dàbí àwọn small small boys tó kàn máa ń fi chicken chain máa fi lọ́ọ̀ wọn ah, ah eléyìí celeb the thing is mo sọ pé kò ń ṣe big boy mo mọ̀ pé big boy ni but mo kàn fẹ́ bá ẹ mọ̀ kákọ kákọ kákọ. just calm down. calm down. just calm down. tiwa ló sọ̀rọ̀. èmi ni na it's me tiwa Tope Johnson. ó pọ̀. yes you know what let me have your phone. Mm. Eh? Tiwa. Let me have your phone. Can I have your phone? Hey, Tiwa. Mm. Eh? That's ah, Tiwa. Tiwa, <laughs> Tiwa. Okay, I'm coming. Ah, Tiwa. Tiwa. Tiwa. Hold on, Tiwa. If you give me this guy, if you give me this guy. Mm. Hey. Okay. Ah, okay. Hey when you are big, you are big, you are big, big like that. Yeah, that's true. When you are big, you are big. Yeah. <laughs> you are big, you are big. <laughs> When you are big, you are big. Hello. Yeah, my name is Tiwa Tokwetunsi. Yes, the same Tiwa Tokwe Johnson that you mean. Um, what made you to Ademola Badu? Right? Okay. Tell him to get back to me once he's done. Alright, thank you. See, hey! oh, Justin. Hey, give me to Tiwa. Give me to Tiwa. Oh my baby girl. Tiwa, Justin. My darlings, mm -hmm. my uh, God. Once you bake Obi Dabeg. What's my name again? Tiwa Tope Johnson. Can you say that again? Tiwa Tope Johnson. Please, I need something to drink. Now I can laugh and relax. Really? Yeah. Like I need something to uh. smoke. Uh, something. Something. Uh, now they sell coke for you. Hey. Are you okay? Yeah. Mm. Um, Tiwa, Marie, rí alert one million naira. It's for you. Thank you very much. I really appreciate it. If you kàn feel we bóyá I can go for another round again. Hi, Tiwa Tope Johnson determines my satisfaction. Remember, I just paid you, not the other way around. This never happened. Láàgbé way. I'm ṣe ń ṣe lórí ọ̀rọ̀ ló ń pa bóyá máa ṣojú kejì ìyá mi ń bọ̀ mi ò tí ì mọ mẹ́rin ọ̀gbẹ́ lọ climax. ìwà tó pẹ́ èlé nìyàn ìwà tó pẹ́ ọmọ rèé ìwà tó pẹ́ ìwà tó pẹ́ Johnson ìwà tó pẹ́ èlé nìyàn ìwà tó pẹ́ ọmọ rèé. Tope Johnson. When you are big, you are big, oh. It doesn't really matter what the street dictates, oh. Tiwa Tope, ó ti yọmọ tó ń ké, ó ti yé ìyá rẹ̀ tó rẹ̀ tẹ́. Dákùnú wọn lọ kó ṣá wọn lọ kó jẹ wọn lọ. Dákùnú wọn lọ kó ṣá wọn lọ kó jẹ wọn lọ, oh. Nígbà mìíràn ọ̀rọ̀ ayé, ó máa ṣe mí bíi pé mo mú gégé mu, gégé mu tàbí ẹmu. Ògidì ẹmu mò ń wí yẹ. Ojú wa dàrú ni. Hello. Yeah, who's this? orienta kò má ṣe fi wé Ìyálé ìwà tọ́pẹ́ Johnson ìwà tọ́pẹ́ eléníyàn ìwà tọ́pẹ́ ọmọdé ìwà tọ́pẹ́ ìwà tọ́pẹ́ Ìyálé ìwà tọ́pẹ́ Johnson ìwà tọ́pẹ́ zetan kànmọ́ ìdánlé lẹ́gàn ìnumọ̀ ilé ayé kan ní mo gbogbo ẹ̀sọ́ máa ṣọ́ọ̀ṣe. kàyídá kúlé lè máa lé àlè àwọn ìwà tọ́pẹ́ Johnson yóò lékè lẹ́wà. Hello, good afternoon. Yeah, Ekason. Ekason sir. Ekason. Ekason sir. Ekason, káàsán brother mi. Kálẹ̀ ń bí ẹ̀yin kọ́ ni àtọ́ Adémọ́lá Badmus. Orúkọ mi náà ni Adébọ́lá Badmus. Ẹ káàsán sir. Ẹ káàbọ̀ sir. Ṣé mọ mi ni? Mo máa wo fíìmù yìí dáadáa sir. Ẹ máa wo fíìmù Ah, Thank you very much. God bless you my brother. Thank you. Yeah, Ya madam mo fẹ́ rí. Thank you. Good afternoon, sir. Yeah, good afternoon, my brother. Ẹ jọ̀ọ́ ta Ah, ṣo máa lóò mọ Ato Adémọ́lá Badmus. Ẹ ṣó wa òkè ṣé wo ló máa kọ́ ń ṣe ó yà padà sẹ́nu brother Ṣẹ́gun, ẹ má bínú. Ah, Miss Tiwatọ́pẹ́ Johnson I'm bèrè. Come with me. Thank you very much. However, you gbọ́dọ̀ snap snap picture. ẹ kú jókòó wa. how are you doing. wọ́n béèrè madam. ya good afternoon madam. good afternoon. <laughs> Hello. Are you not Ademola Badmus? I'm the one, madam. Ah, the popular actor. Yes, ma. Irọ́ run <laughs> you. Yes, ma. Oh, you're welcome to my Thank home. you, ma. Ah, ẹ káàbọ̀. Yes, ma. Ah, ah. Thank you. Hey, hmm. ẹ wá lọ jókòó, please. Thank you, madam. Ah, ah. Mr. Badmos. Yes, ma. Mo ìwo múfì yìí lálẹ́ àná, ẹ mọ̀ pé eh, múfì làwọn máa <laughs> well time. No, ma. Múfì yẹn one and two, oh my God, you did so well. Deliverance you very movie oh my God God bless you God bless you. Ilé yìí lẹ wà kí lẹ fẹ́ kí ni kí wọ́n fà yín. Ah, ah, <laughs> <laughs> eh, anything tẹ bá fẹ́ ni kẹ sọ, kò yó. Kí lẹ fẹ́ gangan? <laughs> Oúnjẹ wà, alọ́gbọ̀nà, a ní ẹ̀gúsí, a ní sí. Lọ mú drink wá, kí lẹ fẹ́? Lọ mú wáìnì wá, irú ègbò ni kan máa fọ yín dára ní jùsù ẹ̀yin ọmọ tì mí ẹ kàn máa ṣe bẹ́ẹ̀ ni <laughs> tẹ bá ṣojú báyìí tó bá rí lọ mú wáìnì wá kí ló ń ṣe get out kó ṣe wèrè ṣe rùdí gẹ́gẹ́gẹ́ ah, ah, ẹ lé ẹ̀yin lẹ́yìn àjòkò jẹ́ báyìí bí báyìí. How are you? Wait, what are you doing in my house? had made myself clear to you that I do not want to have anything to do with you. Ah ah. So why are you here? Tiwa, please. Má pariwo lé lórí náà. Kí ló embarrass wọn ni? Mom, please just stay out of it. Ah, what do you mean by I should stay out of it? Mom! Stay out of it! What is it? I'm sorry, Gonko. Yeah, sorry, madam. Sorry, madam. Now, Tiwa. See, get up your feet. jáde kúrò nínú ilé tiwa just take it easy. She o fẹ́ kí àwọn guards mi kọ́ bọ́ńdù lẹ̀ jáde is that what you want. okay okay okay i'll go thank you very much thank you. bẹ́ẹ̀ rí nǹkan. Mommy! Mommy! sure. I always smoke every time. Ah. Hi guys. Alpha. What's up with you? Good day. Please, please. ó step out nísìnyí ó dàbí pé ó fẹ́ lọ mé ìkọ àbí nǹkan ó máa wá tà. ó step mhm. ma um, mo ti arrange everything mo dẹ̀ ti kó fáwọn ọ̀gá ẹ̀ tó máa kó wọlé later. jọ ṣé mi rí yeah mo rí wọn pẹ̀lú Paul wọ́n jọ ń sọ̀rọ̀. with who. Paul. yes ma. my God. yes ma. báwo ni kò lè má ló tẹ̀. Like you can see what I'm saying. Maybe ah, your friend. Maybe our friend. Money is always full of shit. I don't understand. Adé. What is she doing with my guard? Oh, ah, good. As in, this is rubbish and nǹkan tí mi ò like ni. I don't understand. Now all this time thing I no because of my mistake. Ah. Mandy. Ah, girls. Mandy. Yeah. Wait, wait. What did they do with to Tiwa Stengard? Uh, Popo eh. Mo ní kí n gba náà bẹ̀ kí mi àti ẹlẹ́ lọ chill for the weekend. But wait, wait, when you go stop this your like that. What do you mean by shower? Ah, I don't understand. Hey, you know say now because of it she start pre previous ones Now you don dey do I wa all this rubbish again. Wetin dey do you now? See, babe, that guy is cute. Omo, tó bá shape waistline mad! And na that waistline go kill you. Waistline yẹn ló máa No, kini ni gbogbo rubbish yìí o ò tiẹ̀ ní choice o ò ní class o ò ní type anything tó bá ṣàtijọ́kùnrin òun ló máa go with ṣé wọ́n fi ṣe ẹni ṣé ní fò ní ẹni. See, a girl got to do what a girl got to do. And this thing, Kokinchi and Kokomi. I'm rubbish. It doesn't make sense. That's the problem. I mean, you understand, eh? You always flirt with everybody. Do you remember that was what you did with my previous guy? Doesn't make sense. You are. No, for you, for real. This is like a disrespect to this circle. I'm tired of all this nonsense. See what that guy is cute. Listen me to you, baby. I beg you, sit down, please. Not a rubbish, you know it. I don't want to say this again. But the guy is cute. But next time, we'll see with mechanical. Ah, you should watch out. Juliet. Ah, wait a Sure. Ìwà tó pẹ́ èlé nìyọ̀, ìwà tó pẹ́ ọmọ rẹ̀, ìwà tó pẹ́, ìwà tó pẹ́ Johnson, ìwà tó pẹ́ èlé nìyọ̀, ìwà tó pẹ́ ọmọ rẹ̀, ìwà tó pẹ́ ìwà tó pẹ́ Johnson. When you are big, you are big o, oh. it doesn't really matter what the street dictates o. Oh. Ìwà tó pẹ́, o ti yọmọ tó ń ké, o ti yé ìyá rẹ̀ rẹ̀ tẹ́ dákúnú wọn lọ kó ṣá lọ kó jẹ wọn lọ dákúnú wọn lọ kó ṣá lọ kó jẹ wọn lọ nígbà mìíràn ọ̀rọ̀ ayé ó máa ṣe mí bíi mo mu gégé mu gégé mu tàbí ẹmu ògidì ẹmu mò ń wí yẹ ojú dàrú ni tani kò yé ni mọ́ wò ọ̀rọ̀ ayé o ìwà tó èlé nìyàn ìwà tó ọmọ rẹ̀ èdè ìwà tó ìwà tó Ọpẹ́ Johnson. tabaníkà di ju ṣe bẹ̀rẹ̀ máa kọjá lọ orienta kò má ṣe fúwé bíi apá lọ o. má fi núwé nú o má forí wé ní. ta ló wà níbẹ̀ nígbà tá a dẹ̀ dá mọ̀ rí o. ẹ̀tàn jẹ ló káyé o zagiya kìkì máa ń dé o. ẹ̀tàn jẹ ló káyé mandiya ìwà tó pẹ́ ọmọ tó ìwà tó pẹ́ ìwà tó pẹ́ jọ. tọpẹ́tọpẹ́ ṣe tọkàn mọ́ ìdọ́lé lẹ́gàn nínú mọ́ ilé ayé tọkùn ní mọ́ gbogbo ẹ̀sọ́ máa ṣọ́ọ̀ṣì. sáyidá abúlé lè máa lé àhálẹ́ àwọn. tiwa tọpẹ́ jọ̀sìn òrékè lẹ́wà. tiwa tọpẹ́ èlé nìyàn. tiwa tọpẹ́ ọmọ rẹ̀ èdè. tiwa tọpẹ́ tiwa tọpẹ́ jọ̀sìn tiwa tọpẹ́ èlé nìyàn. Ìwàtọ́pẹ́ ọmọ rẹ̀ èdè. Ìwàtọ́pẹ́ Jàkàdé. Ìwàtọ́pẹ́ Johnson. When you are big, you are big o. Oh. It doesn't really matter what the street dictates o. Oh. Ìwàtọ́pẹ́ o ti yé ọmọ tó ń ké o ti yé ìyá rẹ̀ tó rẹ̀ tẹ́. Dákùnú wọn lọ kó ṣá wọn lọ kó jẹ wọn lọ. Dákùnú wọn lọ kó ṣá wọn lọ kó jẹ wọn lọ o. Oh. Ìgbà mìíràn ọ̀rọ̀ ayé ó máa ṣe mí pípé mo mú gégé mu gégé mu tàbí ẹmu. Ògidì ẹmu mò ń wí yẹn pẹ́ dàrú ni. ìwà tó pẹ́ tani kò yé ni mọ́ o. ìwà tó pẹ́ jọ ọ̀rọ̀ ayé o. ìwà tó pẹ́ èlé nìyàn. ìwà tó pẹ́ ọmọ rẹ̀ èdè. ìwà tó pẹ́ ìwà tó pẹ́ o. ìwà tó pẹ́ Johnson. tabaníkà di ju ṣe pẹ̀lẹ́rẹ́ máa kọjá rẹ̀. orienta kò má ṣe fúwé bí apá lọ o. má finú wẹ́nu wo má forí wẹ́ni. ta ló níbẹ̀ nígbà tá zagiya kìkì o. ẹ̀tàn jẹ́ ló káyé. ìwà tọ́pẹ́ johnson ìwà tọ́pẹ́ eléníyàn ìwà tọ́pẹ́ ọmọ rẹ ìwà tọ́pẹ́ ìwà tọ́pẹ́ adíyalé ìwà tọ́pẹ́ johnson ìwà tọ́pẹ́ zetan kàmá ìdálé rẹ̀gàn mímọ́ ilé ayé kàkùn ní mọ́ gbogbo ẹ̀sọ́ máa ṣọ́ọ̀ṣe. kàyídá kúlé lè máa lé àlè àwọ̀ ìwà tọ́pẹ́ johnson òdèkè lẹ́wà ó dára ọmọ mi. pẹ̀lẹ́ ọkọ mi yes ma ọjà fún ẹ. àmì ma. ẹ ṣe oríire. mọ́mí ṣé nítorí ọ̀rọ̀ dímọ́lá bá mi ṣe ń bínú sí mi báyìí how dare you disrespect me in the presence of a visitor i said to you pé fi you went ahead and insulted me in his presence and even sent him away ṣo fún ìyá ẹ ní respect nìyẹn so what are you going to talk to me for. so can I jọ ń ṣe. ṣẹ́rẹ̀ I could just see one night stand ni. We were together and I paid him off. What? One night stand. We were together and you paid him off. Yes. Hey! Olédùmarè ta Tani mo ṣẹ̀ tó níbi ọmọ lòun ti fe fi mú mi ìwọ Ọlọ́run pa onítọ̀hún dànù. Ẹ́! Àwọn nǹkan báyọ̀ kì í ṣe big deal. Ṣé ní irú àwọn ladies like me? Nígbà tá a máa ṣe nìyẹn. Tá ti ready for anything serious, we'll just be with the person and we'll pay him off. Ká má pàdé mọ́ ló ń jẹ́ you pay kẹ́ má pàdé mọ́ orí mi ẹlẹ́dàá mi ò ní jẹ́ kó rírú ẹ̀ ní agbára lọ́wọ́ ọlọ́run wàá fẹ́ ọkọ wàá bímọ wàá lálàáfíà you will be happy together forever that is not your portion ah ah. ẹ jẹ́ sùn tọrọ fún mi. ṣé kí ẹ máa gbọ́n kó tọrọ. mo fẹ́ gbọ́. me i am not ready for anything serious from anybody. you will be ready for something serious from your man by the grace of God. ṣé ti gbàgbé nǹkan tí dáàdi ṣe fún mi. Hmm? kí ló dé tó tún withdraw three million? Ah, ah. iṣẹ́ ta kó lo withdraw two point five tí àmọ́kọ́ tó fi ṣe have you got to be doing all that? Àwọn òde bá bówó jẹ́ náà. Ìwọ ọmọbìnrin, mò ń wà nù ẹ, mò ń kìlọ̀ fún ẹ, ṣọ́ra ẹ o. And listen, owó yìí owó mi ni, bó ṣe wù mí ni mo ṣe lè gbà, bó ṣe wù mí ni mo ṣe lè ná. It is my money. Johnson, it's not your money alone. Have you forgotten it's a joint account and I have my own money there? Ah, We are running it together for crying out loud. Ó lè lọ́nu lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ o máa ń raise voice ẹ lómi lórí yẹn o. bí o ṣe ní raise voice mi máa raise voice náà o mọ wo bó jẹ oníkí máa raise voice mi máa lajú lẹ kí tàlùbọ kó wọnú ẹ. èmi ló bá. ìwọ yé yé ọmọkùnrin tún ti bẹ̀rẹ̀. èmi ló bá get out of my house ah! bọ́dà bọ́ síta. ọmọ ti bẹ̀rẹ̀ o. Ah! ọlọ́run o ti bẹ̀rẹ̀ o. Ah! ọjọ́ sì sílẹ̀ kù. wọ́n jẹ́ kí n sọ tọrọ fún ẹ láti ọ̀sán ẹ̀ lọ tí mo ti tiẹ̀ mọ́ta yẹn ibẹ̀ ló máa wà tó máa fi dọ̀la tó bá bí ẹrẹ kó lọ́gbọ̀n mi you will never come back into this house. ṣé kí ni. Daddy, please open the door for mommy. Open the door for who? Mommy. Will you keep quiet? Daddy. Shut your mouth. Right? Gbẹ́nu ẹ dákẹ́. Gbẹ́nu kẹ́kẹ́ dákẹ́ lọ. Pa! Like mother like daughter. Irú rògbò nonsense. Johnson is in charge tó bá ń dárúkọ Johnson ó ń just lọ́wọ́ àwọn ẹranko lóde. tẹ́yìn bá gbàgbé èmi ò lè gbàgbé ẹ̀yin náà mọ̀ wípé ojú àpá ò lè dàbí ojú ara look at your eye and look at my face look at the scar mom. wàhálà ló ẹ ní ìlà ìgbòho ẹlẹ́yìn. ìṣòro tún kọjá bí àti dọ̀nà. bó bá tó bá wù mí mo lè mú ọ̀dàwẹ́ ẹ lọ and stop it on tv. bó bá wù wọ́n wọlé kọ̀dàwẹ́ àmì eh, ṣé ìṣẹ́kàn ṣépè fún ṣá. bá mi gbọ́ ọ̀dàwẹ́ àmì gbogbo aṣọ mi ó tún sọ mí dálákìsà tó wọn bá kó gbogbo aṣọ màá lọ kó fún àwọn obìnrin ta tí bá dẹ̀bẹ̀rẹ̀ pé sọ̀fẹ́ wọn náà fẹ́ wọn fẹ́ ẹ̀bùn wọn ni kó aṣọ tiẹ̀ kó máa fẹ́ ẹ̀bùn àbí kò kówó kó fẹ́ ẹ̀bùn wọn náà bá mi gbé aṣọ mi. aṣọ ìwòran ọmọ gbé. wo àwọn ọmọ obìnrin tó sọ pé mò ń rún ẹ ó ṣe dá wọn dúró pé ṣọ́ọ̀kọ mi ń ṣẹ́ẹ̀kì ẹ̀ ó rí lè sọ̀rọ̀ jọ́sìn mi lèrò jọ bá mi gbé aṣọ mi báyìí kò di wàhálà mò ń sọ fún ẹ o bá mi gbé aṣọ mi o eh, eh. wọ́n má lọ bí kankan bá mi gbé aṣọ mi jàre. let him go. I will slap you let him go kiri. bá mi gbé aṣọ mi o ah. jọ́sìn má jẹ́ kí má yẹ kí wàhálà ṣe tẹ̀lé mi o. bá mi ah, ah. gbé aṣọ mi. Mommy just leave him. Okay. Ah. Jọ́sìn. Ẹ bẹ̀rẹ̀ máa. Jọ́sìn máa láìkẹ́ gan that's very eh, eh, good. sórí sórí eré eléyìí ṣubú bóyá dìde tí wàá pẹ́ tẹ́lẹ̀ máa ń gbọ́ tà àbí kò gbọ́ tàtàtà eré mi ò tiẹ̀ ta kankan fún ẹ. I will make sure I deal with you to ma fi kú òní bẹ́ẹ̀. Ah, ah, Johnson Johnson ọlọ́kùnrin yéé Johnson yéé ó kú yéé. Ah, that was the last time we heard about him until we discovered that he is dead. Ọkọ mi má rò The fact that I went through a very terrible system with your father does not mean that every other person is like that. We have a lot of responsible men out there and we have a lot and lot of irresponsible men out there. And there's so many God-fearing men out there. And I pray that you would end up with a God-fearing man who is going to be with you for the rest of your life. So come on, Runube. I have made up my mind and I've sealed it up. I don't and I will never have any serious thing to do with anybody. Beautiful everybody has right to themselves to a decision what i am going to say to you is look at my eyes and look at me properly read my lips i am going to leave nigeria and go back to the states and i'm never going to come back again and regard yourself as a motherless child is that clear mommy mommy you just talk to yourself mommy èdè dúró. same dream again. I lie here again. What's happening? Eje kama fura, eje kama fura, eje Eje kama fura, eje kama fura, eje kama fura, yewo. Eje kama fura, eje kama fura, eje kama fura, yewo everybody come tasibita san bí ọmọ àkàrà ayé tó mojúbà ayé akamara ayé respect cctv wọn ò lè ṣòro kámẹ́rà ìwọ ni kò fúnra ẹ̀ ń bèrè wọn á bú ẹ ohun táyé bá sọ wẹ́dà ìwà tọpẹ́ ṣo ti rójú wáyé bó ṣe rí gẹ́lẹ́ àmọ́ kò ní burúburú kó má kẹ́nìkan mọ́ ni kẹ̀ ẹni tó má kú lẹ́nìkan ò mọ̀ títí délé ìfẹ́. customer you answer me where you dey ah ah. Don't you take my time. Ah, ah cause my wife give me that golden uh, popcorn. That's I want to. I, don't pause. Please don't pause for Nigeria. Now one shoe. That's not advice Make it too much. This I want. This I want. making two five. Two hundred. Two go be how much? like two five. Two five. wow. This Nigeria, we no go wrong. My sister, no be my fault. You ah. understand? Ah. As today, everything don't cost for market. But it surprised me. What you buy with you, it don't add money. Ah, no be my fault, my sister. You ah. don't don't try me. Oh, what you want here? Oh, wow. Mm. yeah. And My customer. Thank you ọ̀rẹ́ Alfa. Hmm? yẹmi yẹmi ìwà eh! ibo ni dé tọ́lá sọ fún ẹ pé òun lọ ah, èmi ò mọ ibi tó lọ jàre ọmọ bó ṣe máa ń wà secretive mo tẹ̀ tún bí pé at least ó bá tẹ̀ sọ ibi tó ń lọ wá sẹ́ni tó fẹ́ tẹ̀lé jáde ó ní rárá ẹ̀sìn nǹkan tí mo fẹ́ ṣé ó máa máa pọ̀ sí ẹ̀sọ́ gbo àfà pẹ́díkíọ̀ tó láfẹ́ lọ ṣe ń kọ́. ọ̀rẹ́ pẹ́díkíọ̀ yẹn lè wọ́ọ̀kì pẹ̀lú mi àmì ìfipò lè wọ́ọ̀kì jọ torí tọ́ náà ṣebí màtẹ́jọ wà níbà yìí ìgbà tó ti dé yìí èlò ni mo ti bá mi bá ṣé ìwọ̀nba owó tí mo tún pa ní kí ló fi ṣe pedicure jọ torí tọ́ náà èrè ló gan olúwa lórí gbogbo àwọn pálí indomie àwọn ọ̀kan tí mo ta yìí tí mo wá kó gbogbo ẹ̀ má ṣàjọ má lọ fi ṣe pedicure inú òwò kò fi hàn. nǹkan tó ń try láti sọ ń sìn ni wípé kó jẹ́ mi kí ni kí ni ah, ah. ṣé fẹ́ dàrin mi àtọ̀rẹ́ mi rú ni. ṣé kójú ẹ̀ máa ń yọ̀ mọ́ me eh, like you. you know they no be you get am now see my friend wey get am. e no concern you. Oh wò ẹ ọ̀rẹ́ mi lẹ́yìn méjèèjì owó ní yọ gan. <laughs> ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi mi sì ẹ sì mọ̀ pé o kì í ṣe nonsense èèrà tí ò ná ọmọ nú ò kì í sí bẹ̀ ó ti mọ̀ pé bó ṣe lọ ẹ̀ tó máa fi dé but the thing is àwa ta wá dilé mú kan o bó tiẹ̀ jẹ́ bóbó ṣo ṣàrà wà fún wa. Eh, nǹkan kì í ṣe pé mo gbàgbé yín mo ní kí n kọ́kọ́ lọ yẹlẹ̀ wò ní kí lè wá fún yín lábọ̀ hmm. àmọ́ k ká máa pààrọ̀ àlàmú ẹ̀ ṣe nìyàn. èmi tí mo pé rà tí ò lọ́mọ ní ọ̀rẹ́ mi ò kí ń lọ sí bẹ́ẹ̀. kò sáyé rà bẹ́ẹ̀. gbogbo nǹkan wa lóhùn o ní bá ní òkè ká lọ ṣe pẹdikíọ yẹn lódògùn látàárọ̀ mi ní kábà ṣe bíbí ló wà èlò ni géènì mi èlò ni mo ti pa. ọjọ́ ìṣọ́lá ọjọ́ ìṣọ́lá bá wa dáa ṣèbí ẹni tí ò bá ní ìyá òkèdè gbẹ̀yìn kí ni nǹkan tí mò ń tà wọ́n wọ́n fẹ́ máa lọ ṣe pedicure if dada ẹ̀rẹ́ ní mo lórí kékeré pedicure àwọn ní five thousand maybe ten thousand twenty thousand wọ́n àwọn sì bímọ nílẹ̀. wo bí kán fi ṣọ́ọ̀pù kejì yìí kán fi kó owó sí ọ̀rẹ́ mi máa fi ṣe bísínẹ́sì ni kò ní yọ kọ́bọ̀ ohun tí mo mọ̀ ẹ má wọ̀rí you know what I'll foot your bill. èmi ò lọ́rọ̀ fò mi ò lọ́rẹ̀ òṣì. make i close for the day. close the jàre yóò <laughs> palẹ̀ mọ́ èló ló wà lórí toilet roll àbí àwọn nǹkan kéékèèké yìí. mo ti máa ń sọ fún yín tipẹ́tipẹ́ pé superwoman superwoman ó máa ń kóyàn jìyà ni ẹ jẹ́ káyé ewu kọ̀ọ̀pù náà máa lọ lẹ́gbẹ̀gbẹ̀ kọ́ màá ló fẹ́ ṣe super woman ayé ń kọ̀ fún àfáwà kí ló kọrú yìí tí bá ṣe lè mọ́jọ. ọ̀rẹ́ mi ṣó ti ẹni mi kó wà wò pé bóyá hookup yẹn make sense ó dàbí pé bí wọ́n ṣe máa ń. iṣẹ́ ló kù iṣẹ́ iṣẹ́ náà ní hookup. Ah, what are you talking? Wait, wait, wait, wait. Please do not get on my nerves initially we agree you're going to pay me two fifty thousand later ló fẹ́ fún mi ní hundred thousand ẹni kì í ṣe head má ṣe fún ẹni head náà eh, èlò eh. just get the f off my phone and never in your life kò pè mí mọ́ ṣùgbọ́n nonsense irú àwọn èèyàn owó gan nínú what kind of a human is this ah olórí búkú lọmọbìnrin yìí o mo máa ń tọ́jú ẹ̀ she older than I am ó dẹ̀ ní kí n máa tọ́jú mo dẹ̀ ń tọ́jú ẹ̀ imagine èèyàn fẹ́ fún mi ní hundred thousand ó dẹ̀ ní máa ṣe headphone fún kíni. dìrò dìrò ro ìjọ wo ló fẹ́ ṣe gbogbo à ń gbé ṣúgà mọ́ mi káàkiri ìjọ wo ló fẹ́ ṣe dànù. ṣé kí ni dà owó. sọ fún mi ẹ abídìrán kọ́ lélẹ́yìn ìwọ tó jẹ́ pé first class graduate ní ìgbà olúwa di first class sugar mommy client ìgbà olódìyẹ. ọ̀gbẹ́ni ṣé o ti bẹ̀rẹ̀ o ti bẹ̀rẹ̀ kó máa sọ̀rọ̀ bí obìnrin ṣé yẹn ni wo tí kò bá wọ̀ má wọ ẹ̀mí wa mọ̀ o mi láìkẹ́ o. kí ló máa ń ṣe tó máa ń ṣàgídí dúró ṣé mi náà kọ́ ni mo lè bẹ́ẹ̀ so tọ̀rọ̀ ni tí mẹ́rin ti ń bẹ́ẹ̀ so tọ̀rọ̀ wa kò máa ṣàgídí wa máa ṣàgídí. mi fẹ́ rò tọ̀rọ̀ tó bá mi sọ mi fẹ́ mi fẹ́. mo ti gbọ́ ẹ má bínú àní bá yín so tọ̀rọ̀ mọ́ wo jẹ́ àfihàn sílẹ̀ kí n tó gbàgbé kí ni nǹkan tó ń ṣe lórí project iṣẹ́ mi tí mo ní kó wá fún yí ọ̀rẹ́ kó máa sí time àwọn èèyàn lóríṣiríṣi náà ń wá fún project yẹn náà dábàwò bóyá bí ọ̀sẹ̀ kan máa lókun tó máa ṣe presentation. ẹ ṣe bí torí yẹn náà mo ṣe fẹ́ gbowó lọ́wọ́ ilé kí lè fi kó ọwọ́ mi kí lè fi facilitate gbogbo àwọn ọ̀rẹ́ mi now she's not paying. ó ṣe jẹ́ òun ni kò máa dúró dè láti gbowó lọ́wọ́ ẹ̀. Ah, ọ̀gbẹ́ni tí o bá ṣiṣẹ́ lọ́fíìsì yín o ní gba sálárì rẹ̀. ó máa gbà. ẹ tó bá ní ìdòwò kò ń ṣe owó tó bá gbà mí iṣẹ́ náà ni wàá fi ṣe ni. ẹ iṣẹ́ lèmi náà ń ṣe náà ṣebí tó bá pè mí náà lèmi náà ṣe nǹkan tí mo fẹ́ lówó fún. iṣẹ́ tó lè fi wọ̀n fún gbogbo èèyàn nìyẹn pò ń ṣe iṣẹ́ ìdọ̀tí òṣì tó ń ṣe ló pè níṣẹ́. ọ̀gbẹ́ni why why why kí ló dé kí ló tì mí lè fi hàn ọ̀gbẹ́ni wait àwọn èèyàn kan wà tẹ́lẹ̀ pé tí bá press that irú bí iṣẹ́ yín yẹn mo lè má ní ìdẹ̀mọ́ o ah. lóòótọ́ torí pé mo mọ̀ ni o sí tí bá press ẹ̀ dáadáa tí mo lọ sí Àbújá jókòó àwọn ìyá kan àti máa ṣe fún tíwí wà kí ló ń ṣe. Ah, stress rẹ má jẹ́ kó lu ẹ má jẹ́ kó lu ẹ báyìí ń bẹ sọ́tọ̀ ògbọ sórí tí mo tẹnumọ́ yes sórí tí mo tẹnumọ́ ni pé benefit tó wà nínú iṣẹ́ wa tí mo sọ pé kó wá fún kó wá fún èmi mọ̀ nǹkan tó wà bẹ́ẹ̀ ni o mo mọ̀ nǹkan tí mo ṣe sọ. ọ̀gbẹ́ni wait wait wait benefit tèmi máa ń wá lórí ọ̀rọ̀ iṣẹ́ yẹn máa yàtọ̀ sí nǹkan tí wọ́n ń sọ ẹ má bínú o benefit wo lẹ̀ ń wá o. màdámù ẹni benefit èmi wà kí n rí màdámù ẹ sójú akíndẹ kí n ṣe é fún. kò ní màdámù ta ni sójú kò ṣe. màdámù ẹ kí n ṣe é fún. màdámù ta ni mo ti ẹ̀rù pọ̀ gbádùn màdámù tèmi ló fẹ́ ṣe nǹkan fún. ṣé o sọ ọ̀gá ti tèmi dàwọn ṣúgà mọ́mí tó ń gbé káàkiri kò jọ ó jẹ́ tètè kọjú mọ́ nǹkan tó fẹ́ bá wa sọ́dọ̀ wa orògbọ́ ga mi jẹ àwọn tó ń ṣe lànà tó ń ṣe ládàáda káàkiri òun máa ṣe fún ta ni. so nǹkan tó ń rò lọ́kàn ni You see, everything, and I mean everything in life, including every human, has a price. And I want to tell you today, every woman, mo mean gbogbo obìnrin ló ní price tag. Ọkọ ní láti mọ bí wàá no. You bí wàá ṣe yọ Madam ẹ̀, kọ a chance pẹ̀lú ẹ̀. Maybe kọkọ fún mi ní àwọn orin ẹ̀ kò jẹ́ kí n rí fọ́tò, ṣé o jẹ́ kí n wọ fọ́tò ẹ̀ náà? Kò jẹ́ kí n rí bó ṣe rí kò sọ ibi tó máa ń rìn sí fún mi time tó máa wọ ibi iṣẹ́ tí mi bá do it do it do it to your boss. madam tèmi ló máa ṣe báyìí fún ọlọ́run ò ní fún ẹ ṣe ẹlẹ́dàá mi ò ní fún ẹ ṣe kò sí nǹkan kan tó máa ṣe fún madam ti tèmi o gba bí mo ṣe fẹ́ ṣé mi tẹ̀ máa jẹ́ kó rí fọ́tò ẹ̀ máa jẹ́ kó gba gàrí lẹ́nu mi èmi ò lè ju rẹ̀. kí ni tó ní ká ṣe tí bá fẹ́ defend ẹ̀ eh. madam ẹ̀ pẹ̀lú àwọn ọ̀gá yín yòókù máa ń bẹ̀ náà. ọmọ wa ń bẹ̀ yes. ọmọ wa ń bẹ̀ yes. ọmọ wa ń bẹ̀ yes tí mo bá fojú mi kan màdámù ẹ̀ tí mi bá ṣe fún kí n kú. tó bá ṣe fún màdámù sì tèmi o tí mò ń sọ ń pẹ́ o ẹ́ pa mí. ayẹni tí mo bá rí ọ̀gá ẹ̀ tí mi bá ṣe fún kí n kú sẹ̀. jùrù ah, pé mò ń ṣeré ni jùrù ah. ó rò pé mò ń bẹ̀ ṣe ṣé màdámù tèmi ó rò pé ó jọ gbogbo àwọn ọlọ́dàdà tó ń kó káàkiri. yẹn ni gbàgbé ẹ̀ jẹ́ kí n wá sọ́fíìsì iná ayẹni mo fẹ́ ṣe nǹkan ìfún madam. Hmm, hmm. ìṣàkúṣà máa ṣá madam ẹ̀. ọgbẹ́ni <laughs> tí ká lọ jẹun jàre is my food ready. mo mú ṣàlàyé fún ẹ mo náà ti fẹ́ẹ̀ débẹ̀ náà wọn á ti wà ní ọ̀dọ̀ ẹ̀ báyìí nsìn kó kàn jáde sí wa ni. àánú má ṣe báyẹn náà mo sọ fún ẹ mo ní traffic ló mú wa ìwọ náà mọ̀ pé traffic ọ̀nà àdúgbò wa yẹn à lè predict ẹ̀. tó o ti lọ báyìí o ti kú òǹlé ah. ká padà sílé but oh, this is not nice this is not fair ẹ mo ṣàlàyé fún ẹ pé traffic ló jẹ́ ká pẹ́ ká ṣàmà lọ kò sí wàhálà all right ó ṣe. ṣe bó rí báyìí ṣe bó rí. ṣe bó rí rẹ ìwọ ni ìwọ ni every single time ìwọ ni eh, ojoojúmọ́ ni fún ẹbí èkó apọmọjẹ àbí kí ló máa ń pè kí nǹkan apọmọjẹ yẹn látàárọ̀ jẹ́ ká lọ òun wá wig o ò mọ bó ṣe fẹ́ wọ lash o ò mọ aṣọ tó fẹ́ wọ̀ ṣe ti rí sìn àti wá bíbá yín sìn kò sẹ́ni ẹ. yẹmi yẹmi calm down náà òde má pariwo mọ́ mi kò kí ṣe fault mi náà ìwọ náà ṣàrí pé àwọn kọ́sítọ́mà wọn abẹ̀ mú nígbà sáré àtẹ̀ǹt wọn jẹ́ kí tó sáré wá lọ lọ change lọ ṣe gbogbo ẹ̀. mo tó sáré lọ lé lọ change lọ ṣe gbogbo eh, eh, oníwòsíwòsí pẹ̀lẹ́ mo ti gbọ́ ọlọ́run má jẹ́ kábó ló ṣì pàdé ẹni sísè ẹ̀ ti jóná kó má kó nọ́mọ́ títí wa. ìwọ mo rọrọ sọ ìwọ ló ń fa problem yìí fún mi o ìwọ ló ń fa fún mi o. ẹyọ ẹni ọlágbọ́lágadé ni mo lọ. àgbèbí gbọ́lágadé kọ́ gbọ́lágà ṣílẹ̀ yín máa rí ṣílẹ̀ wá wá sẹ́kọ̀ọ́ wájú mi ọ̀nà ẹ máa lọ jàre ẹ ṣe bèrè àfẹ́sẹ̀ ni oníléré. ọ̀nkọ́ àlejò ni wá ládùúgbò yìí bóyá tẹ bá déwájú bẹ́ẹ̀ yẹn lè bèrè lọ́wọ́ ẹlòmíì ó máa júwèé fún yín àwa náà ò mọ̀nà ṣe you understand. ṣàlàyé mọ̀dà ẹ̀ mọ́ lọ́jọ́. God bless. thank you sir. thank you ẹ̀wẹ́ má jẹ́ nǹkan ra àtàmájẹ́ mọ yín o. lórí burúkú ara ẹ òun ni mò ń dànù lórí yìí jẹ́ kí n fi ẹ̀ tó ń ya wèrè pé mi lukọ bí bá fún embryo jẹun òun ni mò ń dànù lọ yẹn bí bá fi lè dànù tán ẹ̀lẹ́ ò lè dànù lọ mi sílẹ̀ jàre ó ti kọ́ra jù jàre. kálíkà tètè débi bàbá náà abẹ́ lọ́wọ́ mi máa wà oh. lórí ẹ̀ wá tọ́pẹ́ ó ti yọmọ tó ń ké ó ti yé ìyá rẹ̀ tó rẹ̀ tẹ́ dákùnrin wọn lọ kó ṣá wọn lọ kó jẹ wọn lọ dákùnrin wọn lọ kó ṣá wọn lọ kó jẹ wọn lọ. Yes, mo wà kẹ̀kẹ́ jẹ́. Ẹgbẹ́ má bínú pé oh, no, mi bínú. Mo It's fine. Just connected. Um, Jamilaju, I, I've been wanting to ask Latin coin. Where are you from? I'm from Ekiti. Are you for real? Yeah. I am from Ondo. Really? Yes, sir. <laughs> Ondo? Hello. Hi, darling. Hi. Báwo ni? Ṣé wàá pa? How are you? I'm fine, darling. Hello. Um, Ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ mọ̀. Emit ọ̀rẹ́ mi, Adédèrún, Adélékè, Adébánjí. Yes, láti ìlú Ondo. Bọ́lá Gadi Eniola ah. Street oh my god jesus. abáwọn kọ́ call ń baby. èmi lè ṣe pé fún jẹ́ so you still remember that. Emma má Emma ẹ nice to meet you. nice to meet you you're welcome. ọ̀rẹ́ mi ah, ẹ jókòó ẹ jókòó. no ẹyin morúkọ mi morúkọ yìí. ẹ ẹ eh, eh, eh. ẹ wò àwọn ọ̀rẹ́ mi lè orúkọ. jẹ́ kí n fẹ́nu mi sọ̀rọ̀ wọn ò ní gbà ṣe ẹ̀ṣẹ̀. má bínú má ìdààmú. orúkọ mi ni Adétọ́lá Phillips. Adétọ́lá Phillips. Yẹmí lorúkọ mi. me. Pleased to meet you guys. Nice to meet you. Actually, Bita borrowed the gongo. On the I'm sorry, she says she's from Ekiti. I am from Ondo. Oh, nice. Where are you from? Eh, ọmọ Èkó ni I'm from Lagos State. Wow. Èkó Aromi Sani. Lẹ́gbẹ́ lẹ́gbẹ́. Ẹyọ. Ayé ilé ẹyọ. Where you from sis? I'm from Ogun State, Ìjẹ̀bú ni mí. Please meet you guys. <laughs> Same here. Oh, bukú Oh, wà lè sọ fún wa pé o lálejò láfi wọ́n bá jù bẹ́ẹ̀ i'm sorry. oh no no ah, ah, it's okay. babes Um, I mean no more ń bọ̀ wọ́n ti dé àdúgbò bíbá ìtàn kan tó pè nípa àwọn wà lára òdílé mi mo Yes. ní kan wà. ẹbọ àti ẹ tí you bá jìn náà ni ẹ kò sóúnjẹ kò sí kankan no snack tó kàn no no èmi mo sọ fún pé mo wà okay for now Okay. but nǹkan tó máa dùn mọ́ mi go and pé Um, the settle settling. maybe I can take you guys out so you can eat out. oh wow um, give me a minute ẹ shall ṣẹlẹ mi tẹ bóyá ẹ fún mi ní kò ní two one minute ẹ fún mi five seconds mo ń bọ̀. okay. ẹ eh, make ara yín comfortable make am comfortable. God bless yeah, you. thank you you too. <laughs> oh my god. ṣe rí àwọn ọ̀rẹ́ mi yìí fún no no no it's fine it's fine it's fine mo ti like wọn already. you like them. Uh, yes i like both of them. You like them? Yes. They are so fun to be with. I'm sure <laughs> you like them. Thank you. What's up, babe? Kí ló ló fẹ́ jẹ sẹ́kì bẹ́ẹ̀ sí? Mo mo ní láti parí kinní mi. come to think of it, this your idea is a very brilliant and conspicuous one. Thank you. You're welcome. Ṣorí software here ó máa wá ọ̀wọ́n tó bá submit ẹ̀. Ah. I'm telling you. I'm glad you like it. But I hope they will like it too. Mo ń bẹ lọ́hùn kọ́lọ́n jẹ́ kó fly. Ó máa fly. Ọkọ̀ ní láti upgrade system fún fast work pure. I know that. I really want to do that. Thank you. Eh. <laughs> So babe, can we leave this and get out of work and let's do the do? Fun, fast work pure. I know that. I really want to do that. Thank you. Eh. <laughs> So babe, Can we leave these and get out of work and let's do the do? Ah uh ah! -uh. Like something, something. This is important. Mm, the, you are important to me. More. You are more important. I hope I get this, but you are much more important. Okay. Jamila Jamileju. Yes, Dad. Uh, Lakoko, I would like to appreciate you for being there for me. and for being a very good shoulder I've been leaning on with our project. What can really quantify how grateful I am to you. Thank you. Mm, you don't need to thank me. Oh, ni ká fọpẹ́ for Jamiloju, Um, kan wà tí mo fẹ́ and I'll be very happy and fulfilled tó be lè Yes. kí ni nǹkan náà. Jamiloju mo fẹ́ kó fẹ́ mi gẹ́gẹ́ bí ọkọ ẹ gangan mo fẹ́ ká take a union yìí relationship beyond ibi tó wà right now you see my heart and soul desires your love so much I, I would really want to spend the rest of my life with you. Babe, come off this. I mean, Is this one of your jokes? Oh no, I am not joking. You see, Jamilaji, you are very beautiful, adoring, exceptional, industrious and a virtuous woman. You are a woman every sensible man would want to spend the rest of his life with. So please. Jamilaji, please. Say something. I am not here for games. I, I, I really love you. Babe, I don't really know what to say now. Because, I mean, we barely know each other. I, I it doesn't, that doesn't me. count. It doesn't matter. It does not matter how long we've known. What matters is I, I feel something great for you. and I intend to let it be that way till the rest of my life. Babe. Yes. You know what? Mo understand everything you're trying to tell me. But, um, you know what? Just give me a little time. Or oh, give me time. Let me let me think about it. Let me process it. Sweetheart, you can have all the time in the world. All the time you want. Take your time, take your time, it's fine. But, tó bá ti ń rò mo You see, you told me your story that you do not have anybody. And I told you mine too. Èmi náà lẹ́nu kankan, we're in business together now. You, you know, Tolomba ṣe tí about click, you know how much we're talking about. See, o léèyàn, èmi náà léèyàn, àwọn a lọ́lọ́run. What about you becoming my next of kin. And if you want, I can be your next of kin. So we're going to be in business together and solidify our union together. As Mr. and Mrs. Okay, okay. Should we go to Latekun? You understand? Okay, okay, it's okay. Okay, pending the time. Kiss, kiss. Hold on. Hello, who's there? Hello hello is anybody má pariwo kiss kiss kiss kiss kiss. ẹ jẹ́ ká má fura ẹ jẹ́ ká má fura ẹ jẹ́ fura yéwo ẹ jẹ́ fura ẹ jẹ́ fura ẹ jẹ́ fura yéwo. hey girls. Hello. Ah, Mr. How are you? Good. that was. I'm not my my back Thank you. Baby, how are you? I'm fine. Uh, okay. How do, yeah, thank you. How do I start? Where do I start from? Okay, so mo débẹ̀, mo wá bọ́ síwájú àwọn ọ̀gá So my mo dó wájú àwọn eh, you know, all those people. Okay. Okay, I better see sí sóyìnbó. Mm-hmm. Mo my name is Duro. Adeleke Adebanji. Hmm. And I want to tell you about a new Nigeria that begins with tech work bla bla bla bla bla. mo trust ẹ. wọ́n kọ́ approve ẹ ni. but wọ́n ní kí n mú original design wa next week. really. yes really. wow. wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí wọ́n máa bẹ̀rẹ̀ sí sanwó immediately. oh my god. uncle dear kò yé mi ẹ kò dé sí òun náà bẹ̀rẹ̀ sí lọ́mọ congratulations Oh no, she congratulations kí ló ń dùn yẹn méjèèjì. omi kí ni gọgọgọgọgọ. kí nǹkan tó ń fa congratulations because kò fẹ́ yé wa mọ́ ẹ̀yin méjèèjì kàn ṣe congratulations ẹ̀dẹ̀ ẹ̀jẹ̀ ká gbọ́ sí. ẹ̀yin babes nǹkan tó ṣẹlẹ̀ ló bí pé ṣẹ́rí ọkọ mi ni àdé orí mi ni ẹ́ ó kọ kòkó dà síbi kan yes wọ́n dẹ̀ ti àpòrò. àwọn ajẹjẹ ká wọ́n lórí agogo jábàá yìí ṣe wá <laughs> o congratulations. <laughs> Eh, ẹ wá bí o ẹ má gbà wá o ẹ má gbà wá o òun ló ń kú dìran ti rọra mú mi yẹn rárá o a lè fómi wẹ o ẹ máa gbé wa jáde ní níbi tá máa lọ bó káàdì o. okay where do you want me to take you guys to. maybe a bar. a bar. ẹ ẹ ẹ ní sùúrù ká tó lọ sí bar ẹ jọ ẹ kàn máa fún èmi àti bébì ní time akọ akọ fẹ́ lọ support. ẹ̀yin lẹjọ nira yín anytime lẹ lè wẹ̀ fúnra yín bóyá tó sọ yẹn ògógóró yẹn ìyẹn la máa kọ́kọ́ ṣe báyìí. ok babe babe babe jẹ ká ṣe tiwa later i will take you guys out. ti wá tọ́pẹ́ o. mo notice pé bí mo yín sọ̀rọ̀ látàárọ̀ ti show interest inú dẹ́dẹ́ change since àṣẹ ọ̀gá dé stop ẹ̀ náà ah, tó dẹ̀ mọ́ pájọ́ múra wá dáadáa ó mọ̀ pé mo mọ̀ ìwọ náà mọ̀ mi dáadáa èmi ló wá fẹ́ máa form sí nǹkan tó bá ṣẹlẹ̀ ni kò jẹ́ kí n gbọ́ mi ò like mood ẹ̀ yìí. ok ká bára wa sòótọ́ ọ̀rọ̀ ṣé ìwọ náà rò pé ọ̀rọ̀ jọmílójú àti dìran yìí ó ti ń fẹ́ máa get out of hand. I mean ìjọ wo ló ṣẹ̀ṣẹ̀ pàdé ara wọn tó ti ń ṣe loving you tó ti ń love ara wọn tó ti dàbí pé ó ti deep wọ́n ti jọ wà carried away by each other. Èmi náà dẹ̀ notice pé bọ̀bọ̀ yẹn tá a bá jọ wà almost every time ó ṣáà máa ń fẹ́ kí n fóun ní attention but èmi kàn wò pé wo mi fẹ́ fira mi lẹ̀ fún jai because mi fẹ́ kó toast mi I just feel it's too sudden irú love wo lọ́ọ́ ti wá ń sáré love ara wọn tó ti wá lè tó yẹn yèmí mi fẹ́ jẹ́ kó ronú bẹ́ẹ̀ yẹn sórí àìmọye ọkùnrin àti obìnrin tó máa pàdé ara wọn in few days everything dem máa bond up to máa strong gan bẹ́ẹ̀ ni now wo most important thing ni pé kán lọ́ọ̀bù ara wọn and ẹ̀wọ́n náà rí pé ìfẹ́ wà láàrin àwọn méjèèjì kọ́lọ́njó bá wọn kalẹ̀ ṣùwárí ti tó ń sọ pé bọ̀bọ̀ yẹn máa ń wù ẹ́ ọmọ olùdókòwò hallucination lásán bọ̀bọ̀ yẹn wù ẹ́ òòjọ́ ẹ tó láìkì rárá òun wù ẹ rárá honestly ẹ tó láìkì ló ti wà pẹ̀lú yẹn náà dẹ̀ káwọn méjèèjì ó jọ wà òkè kí relationship wọn lè sàn tó gbòòdì ìyẹn ká gbàdúrà náà dẹ̀ ṣe tì yín nù torí ọ̀rọ̀ tó bá ti ń jọmọ́ bíi pé èèyàn fẹ́ máa lára yẹn ni òun láìpẹ́ ṣé nǹkan tó fi wá wú nìyẹn anyway irun tó bèrè yẹn ti bẹ ọ̀dà tí ó máa dé lọ́tọ̀ sọ ọ̀rẹ́ mi ṣé kò ṣe pé mo kò wọ nírun púpọ̀ kò ṣe pé àkànwò pé torí fẹ́ fún mi nírun púpọ̀ fún mi lẹ́nu ọ̀ ṣé tí mo ní mo fẹ́ ni. bouncy call yẹn ni pẹ̀lú fọ́ńtà. Oh, <gasps> thank you. Everybody Thank contact so Ibita Sobiamakara. Aye Dr. Modiba, Aye Akamara, Aye respect CCTV, wọ́n lè ṣe ònú kámẹ́rà. Wọ́n ní kò fúnra ẹ̀mbrì wọn fi bú ẹ ohun táyé bá sọ wẹ́dà. Ìwà tọpẹ́sọ ti rojú wáyé bó ṣe rí gẹ́lẹ́. Àmọ́ kò ní burúburú kó má kẹ́nìkan mọ́ ní kẹ̀. Ẹni tó má kú lẹ́nìkan. Kẹ́sàrè di ọjà mo fẹ́ lọ. Okay, okay, no problem. Wait, wait, honey. Kí ló tó gbé mọ́tò lọ? You should drive. Babe, I know, but wọ́n ló sọ fún mi pé bí n pa ẹ́ sójà bike ló bí bẹ́ẹ̀ kọ́ náà ah ọmọkọ táwọn ọlọ́kadà yẹn máa ń ṣe these days pẹ̀lú recklessness wọn mi lè jẹ́ kẹ́ni kankan láyàwó mi wọ́n lè drive only drive I wait I can find something in the fridge drink mo lè mú gàrí kó tó dé. yes I wanted to drive. okay okay. anything for you. try. all right darling. Mm-hmm. Pepe. <laughs> And I love you. I love you so much. <laughs> Don't miss me too much. No, don't worry. I'll miss you, but I'll, I'll cope. I love you. I love you too, darling. Yeah, speaking. Diranna ló sọ̀rọ̀. Ẹ mú nọ́mbà mi lórí fóònù. What? Nígbà wo? Hospital ló Okay. Okay, Mama, bọ̀ ń Mama bọ̀ all right. <laughs> ah! okay okay okay okay oh this is beautiful. <laughs> okay. Tajima, please. Benny, please sit. Yeah. Um, Sherry, current state ìyàwó yín wà nsìn. Um, ó wà critical and it's alarming. So àti decide pé a máa carry out operation. Nǹkan tó lè out, a money ní láti deposit seven hundred thousand. Seven hundred thousand? Yes. Deposit. okay okay doctor um, ehm, màá sáré lọ màá màá lọ wá owó yẹn wá but i need to ask She, ẹ ṣọ́ pé tábà ti rówó yẹn ara ẹ̀ ah yes ó máa wá okay you know Um, rí ọlọ́run ọlọ́run ma fún wa ṣe. okay okay tí máa kọ́ ó dé ṣe ọ̀dọ̀ ni kí wọ́n á bí báwo ni kí n ṣe ìṣòro ehm, yẹn. tẹ́ ti gẹ́ẹ̀tì wọn yẹn kọ́ bí wọ́n ní reception kí wọ́n fẹ́ lè payment. all right please I must stop treatment ẹ ṣe fún ẹjọ́. no no no it's okay ẹ kàn try to get away as soon as possible all right thank you. thank you sir. all right. Mr. Dion. Yes, doctor. We're sorry about the baby. Mm, thank you. We tried our best. Ah, I know. I'm sure the AT are waiting. I'm going to discharge him very soon. You know? okay. Due to the traumatic brain injury, Tiwani, what's any CVA attack and vocal defect? Doctor, what's CVA? I understand the vocal defect. Yeah. But what's CVA? Cherry CVA, cerebrovascular accident. Name wọ́n ti ní passion stroke ṣẹlẹ̀ rí wọ́n máa wà lórí wheelchair. no. Uh, just for the. no just... doctor this shouldn't be happening to us. èmi àti yín jọ sọ́nsìn ẹ̀yin náà lẹ́ ń kí mi fún ti oyún tó bàjẹ́ lára ẹ̀ tọmọ wa tí a lose stroke lẹ tún sọ̀rọ̀ ń pa yín náà. Um, ẹ má ṣe mi gbọ́ mr dimo ṣe bí partial stroke ni mo ní wọ́n ní and very soon now, voice mama padà ìyá ah, nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe fún mi sí ni pé ẹ̀mí ṣànpọ́n ń lo àwọn oògùn wọn dáadáa wọ́n dẹ̀ attend therapy section wọn déédéé with time she will get back on her feet ṣẹ́gbọ́n. It's okay. It's okay. Ìgbọ́ òjò lágbára Ọlọ́run. Mo láìpẹ́ láì jìnnà lóun wá dídí ṣúrẹ́sẹ̀ méjèèjì yóò ṣe máa fi rìn o ò ní lórúkọ Jésù. kò sí nǹkan tó máa ṣe o èmi ò fẹ́ kó ronú àbí kó máa sunkún mi ò fẹ́ at all please. ẹ jọ mí lójú mo fẹ́ kó dúpẹ́ pé ọlọ́run fi àwa yìí ó fi ta ẹ́ lọ́rẹ ọlọ́run tó dẹ̀ fi wá ta ẹ́ lọ́rẹ kò ní gbà wá lọ́wọ́ ẹ̀ kò dẹ̀ ní gbà wọ́n náà lọ́wọ́ wa i want to assure you pé a máa dúró tiẹ̀ a máa dúró tiẹ̀ èmi ò gẹ́gẹ́ bí ẹnìkan gbogbo nǹkan tó bá fẹ́ nínú ilé yìí mo rẹ́dí àti ṣe fún ẹ mo rẹ́dí àti dúró tiẹ̀ nínú ilé títí tó máa tún fi ẹsẹ̀ méjèèjì tó máa tún fi fi rìn i will stand by you màá dúró tiẹ̀ sínú ilé yìí. Well, with that being said èmi ọmọ promise mi pé ṣórí gbogbo ọjà ní ṣọ́ọ̀bù yẹn bó ti hàn kó kéré tó àbí kó tóbi tó ọlọ́run máa bí sọ dìrú ó máa dìgbà gbogbo owó tí n bá pa ń bẹ̀ báyìí mo máa account ẹ̀ fún ẹ̀kọ́ ní dín bẹ̀ mm. because èmi ò tiẹ̀ fẹ́ kó máa ronú àbí kó máa sùn jọ torí ọlọ́run ọ̀rẹ́ mi No, please, all you have to do is concentrate on getting better. Hmm, Ọlọ́run Ọlọ́run àkókò ṣe. Ah. Nǹkan tó máa ń ṣe mí náà ni bó tún ṣe máa ń ṣojú yìí. Kò fẹ́ jẹ́ kó ní ẹ̀ẹ́dì dìran. Pẹ̀lẹ́, ẹ ṣe gan-an. Ọlọ́run àdúró ti ẹ̀yin náà. Thank you. Honey, how are you holding up? Pẹ̀lẹ́, mo ní kí wọ́n bèrè lọ́wọ́ yín pé. Um, iṣẹ́ balẹ̀ máa fẹ́ mò ń tra láti ṣe nǹkan fún tó máa jẹ ṣé inú máa fẹ́ ẹ bá. ah no na ẹ má wọrọ haba ah, we can do this for ourselves ẹ wo ṣe rí ẹyin gbọ́ ẹ need that stress ara yín àwọn nǹkan tó òun sì ń ti promise wípé òun máa wà ń bí báyìí òun máa máa bá ń ṣe everything tẹ bá ti fẹ́ bóyá kó dáná kó bá yín fọṣọ àbí kó bá yín take care bóyá ọjọ́ tẹ bá fẹ́ jáde ó máa ṣe gbogbo ẹ̀ fún yín so ẹ ní láti lọ tẹ̀ bá fún wa. mo ń mo ń try láti adjust sí situation wa tuntun ni. ẹ mọ nǹkan ọkùnrin ti ràn I really need you to be very strong for her this time eh, okun àti agbára tẹ máa fi wà strong ọlọ́run àfún yín lágbára náà she needs you more at this time àwa náà dẹ̀ fi ń dá yín lójú pé àwa náà máa dúró tì yín we stand by you. Thank you. These two shall pass. Ẹ ṣeun. Thank you very much. God bless you both. Thank you. True. Ẹ kó jẹ́ jọ lójú ni gbogbo nǹkan bá yẹn bá sí. Ah, ah. Ọ̀rẹ́ mi ló lójú kò sójú kan tí ò lè gbẹ́sẹ̀. ṣe báyìí náà. Sibala. Mm, it's okay. It's okay. Oh, Lord. Ìsọkú. Wọ́n fún mi láìpẹ́. Mo ìwọ ni mo ní bá sọ̀rọ̀. Má wo ọ̀kọ̀ọ̀kan mi fi kóró ọ̀kọ̀ọ̀kan àbí kò máa sọ̀rọ̀ máa yẹ sí fún ẹ lọ́sàn-án kí ẹ tí máa di ọ̀rọ̀ ẹ mú bí what I want first. Okay. You can do it. Get up. Get up baby wait. but. Kini kilo kí na. ń wà náà ṣé bó sọ pé o ti tì mọ́nu yàrá ni àbí kí ni gbogbo eléyìí sìn. kí ló ń wà mo ti di ọtí ìmọ̀lé náà ṣé bí mo sì ẹ mọ́lé báwo ló ṣe jáde èèyàn burúkú ni ẹ ingrate ni ẹ túlétúlé ẹ ó ṣàfẹ́ tọ́ bòkú lójú ọ̀dẹ̀ òpònú. Get back inside! Kí ló ń ṣe ń sìn? Ṣé tí ń dùn ni? Ṣo fẹ́ àtàkì mi ni àbí kí ló tó ń wò kan lára káàkiri báyìí? O fẹ́ gbọ́. Nǹkan tó ń wá gangan lórí yẹn. Ah, ah, nǹkan tàdé ń ṣe iye àṣẹ̀ṣẹ̀ máa ṣe o. Ah, kí ló fẹ́ nà? Ká dúpẹ́ lọ́wọ́ àwa tá à ń tọ́jú ẹ̀ nà. O rọ́bìṣì wo nìyẹn? Tọ́ bá fi hàn síbi kan, ṣé o yẹ kó dìde ni? Owó ló ń lanu oṣù sí. Àná ṣèjọ Ibi tọ́ fi hàn sí ìyàn máa ń problem, ẹsẹ̀ ẹ̀rọ, o tún láwọ̀ ojúmọ́ báwo yẹn ṣe máa ń ṣe ní problem púpọ̀ o láwòjúmọ́ imú ẹ kó lóbó yẹn òun ló ti rí ẹ get out jọ. àwọn ah, nonsense wò ni. èmi máa reverse wèrè o. kí ni gbogbo ilé ìtọ́. gbolo lọ gbolo lọ. máa change diaper máa change gbogbo ara ẹ̀ máa clean ẹ̀ ọ́ síbẹ̀síbẹ̀ kò tó ẹ. gẹ́gẹ́ bá ti sàn jọ. ṣe é ṣe é lọ láwòjúmọ́ o gbogbo nǹkan tó ṣe é o tún láwòjúmọ́ mọ́. Hey, go, go, go, go. I, I said, go, go, go. I need that. Oya Are you ṣe. Tẹ̀ka ṣe lójú ọjà rẹ̀. Dúró Everybody contact sí Peter Sanbi ọmọ àkàrà. Ayé tótó mojúbà, ayé àkàmàrà, ayé respect CCTV, wọn ò lè ṣe òun kámẹ́rà. Ìwọ ni kò fúnra Embry wọn á fi bú ẹ ohun táyé bá sọ wẹ́dà. Tiwa tọpẹ́ ṣo ti rójú wáyé bó ṣe rí gẹ́lẹ́ àmọ́ kò ní burúburú kó má kẹ́nìkan mọ́. You send that message fẹ́ send message Come wá gba ilé give me that give me that phone idiot idiot àlejò máa wò yẹ idiot mo fẹ́ send message kàn wá gba ẹ̀ àbí wọ́n lè ṣe ń gba ẹ̀ ṣó tọ̀ síbí ni bó ń lé bó ṣe ń rùn wọ́n mo ti idiot gan I can't tell how much, how much she hate here right now. I, I can't even tell. Ọ̀rẹ́, ọ̀rẹ́, Tell tẹ́lẹ̀ tó ti dọ̀rẹ́ tèmi sí ó máa dín tó bá ti di awí á yí ẹ síbi kan àdónù àwọn tá a lè yí ẹ sí ọkàn lè máa wà ní ìgboro bá o because you're you're messing the whole place up bó mo ṣe rí I hate you I hate you ìgbà díẹ̀ ló àti ọjọ́ kíní ẹ̀ ó máa manifest àtòwó dẹ̀rẹ̀. See, it is better for you to die on your own. If you cannot die, I don't want to kill you. You will yourself out. Go away. I don't want to see you, Majidu Okun, anywhere. Wink if you understand. You blink. Do you understand? Blink! àṣẹ gbójú ẹ kó lára mi idiot. Uh, uh, okay. Yeah. Oh, de tola. <laughs> máa ṣàdúrà fún obìnrin yẹn o adétọ́lá wá ó wẹ̀ fún jọmí lójú ó tọ́jú ẹ̀ ó ṣe aṣọ ẹ̀ àwọn aṣọ ẹ̀ tó lò dọ̀tí tẹ́lẹ̀ ó kó wọn sí laundry yìí ó bá ṣe everything ó dẹ̀ sọ oúnjẹ fún favourite ẹ̀ ló ṣe fún jọmí lójú ìyẹn ti sùn ó ti ń sùn very soundly in fact káàtì ẹ̀ ní kàn ṣe pé ó ti sùn ni ìbá ní kó tiẹ̀ make sound mo mọ̀ pé kò lè sọ nǹkan kan fún but i make sound ẹ̀ mọ̀ pé ó ń bọ̀ lọ́la. Okay, that's nice. We'll oh, be waiting. You be mumu idiot. You be mumu. You be luma paiku. Put that down. Put it down, idiot. Put it in there. On fishy ṣíbí On fishy fi make sound. Is that what you're doing? Follow ló On fishy wá On fishy yẹn, òun fi ṣíbí yẹn ṣe yẹn kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ kó lè gbọ́ àbí ó ti já Idiot. Bó ṣe mẹ́sì gbogbo ó fẹ́ kí n mú orí ẹ̀ níbi tí ojú ẹ̀ wà yẹn kí n fi ẹ́ scrub kí n fojú ẹ̀ gbolẹ̀ kí n fi scrub nonsense tó ṣe is that what you want? pick it up the spoon I said pick it up pick pick the spoon má bó ṣe rí you know what is keeping you alive you know. ó mọ̀ pé nǹkan tẹ́mi àti ẹ̀yọ́ ṣe yẹn nǹkan tá a jọ ṣe yẹn nítorí pé mo ṣe ní ìdí ẹ̀ wọn pé yẹn ló ń da ìdúró hmm? you cannot talk o lè sọ kankan so technically hmm, ọmọ bá a ṣe ṣe tẹ́lẹ̀ èmi ni next of kin yẹn seventy percent ẹ kó ní lórí kinní yẹn àti thirty percent èmi èmi ni mo ní gbogbo ẹ you know that right aboyawere ni see all i want from you. Huh? mo mọ̀ pórí ẹ̀ a mọ̀ bóyá no lórí ẹ̀ ń ṣe àbí yes ojú ni kò fi sọ̀rọ̀ if you understand blink if you do not blink once if you do understand blink twice do you understand good idiot ọdẹ máa wó ṣe rí ọ̀rẹ́ máa wá bí lọ́la tó máa bí ìyá ẹ àti bàbá ẹ dà kò ṣe é ní sàn án kò fi hàn pé nǹkan kan ń ṣe ẹ́ bó ṣe ń kó kéré tó tó máa indicate wípé nǹkan kan ṣe ẹ́ you know what that means wàá tètè kú before ọmọ ikú ẹ̀ máa sáré wá now do you understand if you do blink twice do you understand good girl idiot táwọn ṣe pàdé ẹnu àbúṣe rí so disgusting ó ṣe mí gbà mí bìkì ẹ̀yìnkùlé ẹ̀yìnkùlé ibi ilẹ̀ ilé tí àwọn ṣe kọ̀ọ̀kan síbẹ̀ yẹn kí kọ̀ọ̀kan gbé ẹ lọ bẹ́ẹ̀ kí kọ̀ gbẹ́lẹ̀ àti wíṣíà everything kí kọ̀ yín mọ́lẹ̀ láì tí pa ẹ̀ ó ṣe mí bẹ́ẹ̀ so be careful be careful do you understand? hey baby where are you? let's do something. ọkùn di irun ẹ ṣe gan Ọlọ́run á Ọlọ́run á ṣe iṣẹ́ títí náà kò ní ṣe ní àpò ìlú máa bá ní parí ẹ lóko. àmín àmín ẹ ní láti kí mi iṣẹ́ mi ló ń ṣe but I just don't know why tí mo kàn bá fi máa ṣẹlẹ̀ sí rẹ̀. ẹ̀yàn kò tí mọ tẹ́ bá ń ṣe báyìí kí lè fẹ́ kó máa ṣe. Jọ̀wọ́ lójú bọ̀ àìná you still crying? Ó yẹ kó máa feel better by now ṣé kò yé mi tó tún wá ń sunkún báyìí. ó jẹ́ fi sílẹ̀ ó mọ̀ ọ̀rẹ́ wa pé ó emotional and that's our own way of saying thank you that's the irony yeah ẹkún ló fi máa ń dúpẹ́ ọjọ́ mi tó bá mú mi mọ́lẹ̀ pẹ̀lẹ́ báyìí màṣáàrí tó ń sunkún yẹn tó ń sun ní kíkan kíkan ń dúpẹ́ lọ́wọ́ wa ni. friends for? ṣe bí nǹkan tó fi níwa náà nìyẹn lọ́ọ́ má jẹ́ kí nǹkan burúkú ṣẹlẹ̀ what if the case was reversed? àbíṣúwọ̀ pé wọn náà máa ṣe báyìí fún àpò wa tó ẹ eh, ṣé wo bí fáìn wo ọlọ́run tó ṣe á ṣe àṣepé ẹ anyway báwo ni ṣọ́ọ̀bù. òun aṣọ à ń dúpẹ́ owó ọ̀rẹ́bí ti ń lọ gradually owó tí mo tẹ̀ sẹ́yìn sí owó àjọ yẹn kọ́. ẹ eh, ẹ actually ní ìgbà kan wà tí jọmílójú nídàá ti ra oògùn so owó yẹn ni mo fi rabi uncle diran ni mo kó fún wọn but èmi máa dá padà there is no problem about that máa dá padà. Alright. Yes, dear. No problem. Uh, oh, sorry, please. Um, Ketolo, I have a request. That way, Imejiji. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ máa wo àbá, ẹ máa fàdúrà ràn wá lọ́wọ́. Ẹ jọ̀ọ́ mo fọ́lọ́ ń bẹ̀ yín. Ẹ máa wa. Ìwọ náà máa wà lápò wọn pẹ̀lẹ́kùn ní jẹ́ kí n rí ẹsẹ̀ ọkùnrin rẹ fún àwọn ọmọ kí ló tó máa ń ṣe báyìí gbà mí ẹ òkè wọn náà wo bó ṣe múra wo bó ṣe múra tó dẹ̀ mọ́ bí tá a wà ilé ọkùnrin láwa náà in fact tó bá kìí ṣe wípé mo mo mo mo rò pé bóyá á dìran mọ o kàn wá díẹ̀ ó máa rò pé bóyá o sì use o intentionally na bẹ́ẹ̀ kó jàre a ah, rubbish mi ò like it na ah, stop it tó bá jẹ́rẹ́ kò kò stop ó ti ń bí mi nínú. o ní bí mo ṣe múra báwo mo ṣe múra ṣe bí mo múra pé mò ń jáde tẹ́lẹ̀ lẹ́yìn tí mo dẹ̀ fẹ́ lọ bá ó ní pé òun ò sí ara ń lọ kóun ti jáde mo dẹ̀ decide láti dúró nǹkan tí mo wọ̀ yìí náà kì í ṣe kó kúkú bad kí n wà á lébẹ̀ but even at that nígbà tó mọ̀ kú lò mọ́ wọ́n á ti wọ gin and top now ẹ̀ ọmọ kú yẹn náà máa ń sùn wo tí ò bá kí n ṣe pé irú èèyàn ti dìnnà jẹ kálẹ́ lómi ló ti máa sọ fún ẹ pé òun àkọ́ńtìlù pẹ̀lú ara aṣọ báyìí because lóòótọ́ náà kó kó kó nice now ah, ó ní bó ṣe rí bákan o o ti gbọ́ a ní dákẹ́ mo ti gbọ́ orí bákan orí bákan ìwọ ló ń rò dìran fún ara ẹ̀gùn ò lè rí anything tó wá sí doctive nínú ilé what's the big deal fringe lásán ló cover and this is the net this is mesh. Ah. Eh, gbogbo ṣe i mean look at your goal. Ah. ok má bínú má bínú ibi tó wá ló ń lọ lọ́la táìmù ò ló ń lọ sí èmi àmọ́ táìmù tí wọ́n ti ti máa débi torí jẹun lójú. anyway mi ò tẹ́lẹ̀ bí wọ́n kọ́ mọ́ lọ́la mo ti cancel appointment. for oh, sure. yeah please promise me you will be in your best behavior please. This is promise ìwọ jẹ́ mo sí ìwọ fún mi. ibo ló wá ń lọ ojú. Um, Mr. Adiran, yes, sorry, test result tí mo rí bí báyìí ń jẹ́ kó yí wa pé wọn ò respond sí treatment dáadáa ṣé wọn ò lògùn wọn ni àti pé a rí àwọn àpá kọ̀ọ̀kan ní ara wọn kí ló lè fà mo ń gbìyànjú o mo ń gbìyànjú mo dẹ̀ dó lọ́rùn ẹ̀ kó lè máa lo oògùn ẹ̀ bó ṣe wà yìí mi ṣàlẹ́ lómi jòun náà lọ bó ṣe rí bó ṣe wà yìí dókítà àìgbọràn jọmi lójú ti pọ̀ jù ṣebí wọ́n tẹ́ ń sọ ṣebí tó wà níbi ẹ̀yìn ẹ̀ tó dàbí kó dúdú ẹ̀ àti ibi tí ọrùn ẹni ó máa ń push beyond our limit gbogbo ìgbà ló máa ń ṣubú ẹ imagine doctor kó fẹ́ wa ara ẹ̀ látòrí kẹ̀kẹ́ yẹn kó fẹ́ fi gun stairs ó kàn máa ṣubú gbà mí máa gbé mi mọ bó ṣe ṣe tí má dẹ̀ bá sọ̀rọ̀ stubbornness ò jẹ́ kó gbọ́ how can the woman I love be doing this to herself doctor ẹ̀yin náà bá sọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní pé máa try láti máa help àwọn náà torí tí situation yẹn tó bá tún escalate jù báyìí lọ ó lè affect ẹ̀. ọlọ́run má jẹ́ ọlọ́run má yẹ kó escalate doctor yìí ní ẹ bá a sọ at least ṣé bí kò lè sọ̀rọ̀ ló ṣà ń gbọ́rọ̀ ẹ advice ẹ wípé bí tí n bá ní kó dúró sí ni kó dúró sí kó lóògùn ẹ lásìkò. Um, àwa ti fẹ́ máa lọ sí ìyá ní other patient láti ọ̀tẹ́ẹ̀tì. ok ẹ wọ́n ti gbọ́ wọ́n ti gbọ́ ń bọ̀ wá palawo ẹ̀ ẹ̀mí á ṣe ìjókòó tí nǹkan mi díẹ̀ ṣẹ́gbọ́n ẹ jẹ́ kọ́ máa wọ́n máa padà wá wò ẹ̀ thank you doctor thank you sir ẹ ṣe gan doctor. lórí orúkọ ó yà wọlé mi sit sit down sit down a fẹ́ kú sísè àná be still. ẹ fẹ́ fọwọ́fà doctor àbí àwọn wèrè náà dé kámẹ́rà mọ́ ọ̀dọ̀ wọn bí. ẹ lè kámẹ́rà wà ní yàrá yìí o lè má súnmọ́ ẹ dáadáa bọ́ mo ṣe lè pa ẹ́ that I will kill you now now now wà á dẹ̀ kú níbi tí mo jókòó sí ọ̀dẹ̀ ni mo lè adjust mo lè adjust ara ẹ báyìí tí máa fọ ẹ ní máa fọ ẹ ní búròǹkùn wà kí dànù ló ṣe ọ̀dẹ̀ idiot ní wọn mo ṣe pàdé wèrè ẹ gan-an I said be still still stay down idiot. I'm warning you. I am warning you, idiot, or dead, nonsense. Yàrá kò tètè kú kó gẹ́rà tó lórí burúkú. Dókítà, ẹ ṣe gan-an, ẹ̀dẹ̀kú tọ́jú àǹtí, ṣe gan-an. Báwo wà lára wọn báyìí? um, wọ́n um, ti ń gẹ́ bẹ̀tẹ̀ wọ́n kọ́ ní minor retata wọ́n mọ̀ wọ́n kì ṣé tí kankan. bẹ́ẹ̀ ni kódà gan-an wọ́n ti sọ pé àwọn ti fẹ́ẹ́ débi bàbá yìí. dókítà wọ́n náwó ó dàgbò fẹ́ bá yín sọ̀rọ̀. Adam, fẹ́ sọ̀rọ̀. conscious. It's okay. Àti yé mi. Àti yé mi. Doctor. Yeah. Doctor ẹ jọ̀ọ́ ṣé lè ṣèrànwọ́ kan fún wọn. Bẹ́ẹ̀ni. Kí ni? N kò fẹ́ kété kí àǹtí kó wà ń bí ní hospital yìí kí máa bá a tọ́jú wọn títí títí táwọn máa fi yá dọ́tò ìjọ. Um, kí ni nǹkan tó mẹ́rin? nǹkan tó ṣẹlẹ̀ ni wípé tèmi yé mi dókítà ikọ̀ òjò ẹ jẹ́ kó ṣe wọn àbí kó máa ti padà sílẹ̀. Okay. No problem. Um, see you, officer. dókítà wọn náwó ó dàbò fẹ́ bá yín olówó kò sí kókó kò sí kókó àánú ara mi ló ń ṣe mí she is the only one that I have mo kàn feel bad ni the woman I love so much òun ló ti kú yẹn but at least pain tó wà ṣáà ti kò ṣáà sínú pain mò ń sìn. Mr. Duma, so this you never need to tell the office, you never to sign. öğretici dedim. Böyle. Böyle. Bağlayacağım peki. Sorry. Mo mọ̀ pé mama wọ́n dẹ̀bi ti wà. Ilé mi ló wà. Ilé. Yes. Uh, mo ti pass out for a while now. Yeah, due to the fact that people was sedated. Sedated. Yes. Why? Um, Dino, your husband, will offer me a little pọ̀ Let's inject injected to death. Yes. Injects me? Yes. To death? Yes. oh. Already, easy, easy, easy, easy. Ṣèyí owó tí ó fún mi ni ó pọ̀ gan who are tempting God. Um, you know, as a professional doctor, I am meant to save lives, not take it. Mo will be pé on both. but then to bá jẹ́ pé ó ní connection síbẹ̀, ó ṣe é ṣe go to be iṣẹ́ yẹn kó gbé You know, Àmọ́ go down so ìgbọ́dọ̀ máa máa sọ. Ìdí nìyẹn tí mo fi dàbí ọmọ tí mo fi sí déédéé, mo dẹ̀ parọ́ fún pé mo ti Thank you. You're welcome. You see, at this point, me ò fẹ́ kó stress ara ẹ̀. Ṣùgbọ́n, actually, ibi ìgbà ló máa wà títí tó máa fi recover. Okay? Má sunkún, ṣùgbọ́n. Má sunkún, stop crying, please. Oh, my life is ruined. Má sunkún, your life is not ruined. I'm <laughs> um, sure. Um, my advice ẹ pé be able to travel out you know stay out of the country for now okay but the most important thing now is for you to recover so please mo má sọ fún stay strong okay okay. I'm sorry. No, it's not. He has ruined my life. No, it's not. Come on. You're fine. You're strong, okay? He wants me dead. don't know what he did. No, no, no. Okay. I can forever do to him what, what, what, what, what, ser humano em lucro, não. ṣe ti ready o ti ready for beating èmi máa lọ́ọ́ mi ìtẹ̀ ṣe mi ìlú beating this time. olójoro ni. ọ̀nà òwò fún mi tètè. ọkọ tètè pọ̀ jù. Àti bóyá pìtù pìtù pìtù. Lákùnrin wọn lọ wọn lọ wọn lọ. wọn lọ wọn lọ nígbà mìíràn ọ̀rọ̀ ayé ó má ṣe mí bíi pé mo mú gégé mu gégé mu tàbí ẹ̀ mú. okay okay okay okay pọ́ùn. ọ̀rọ̀ <laughs> fẹ́ pè nìyẹn tó jẹ́ ká gbádùn. tapanikade <laughs> ká nǹkan ti ti ṣe ìdílé ti ṣe ìdílé ti ṣe àbí wọn ti ti ṣe ìdílé ó fẹ́ máa ṣàbùkù tán nìyẹn. so um, uh, stop. stop. àgbọn ṣàlẹ̀ àríhùn bá ní jẹ aráyé ò sì mọ̀ kórí yẹyẹ ní yẹyẹ. fẹ́ àfàdìyẹ gẹ́gẹ́ kò má dénú kó dàgbà kó dọ̀bẹ̀ àní kó dénú. ìrẹ́ ló máa ṣọ́ọ̀ṣe láginjù ayé ọmọ olùkọ́. ìrẹ́ ló máa ṣọ́ọ̀ṣe ṣe nínú àjò ayé o. wọ́n fẹ́ rí ipò rẹ̀. àní tó bá ti ṣẹ̀ tán. wọ́n fẹ́ rí ipò rẹ̀ ní. tó bá ti ṣẹ̀ tán o. ìrẹ́ máa ṣe ìjọba jù. fẹ́ kárí ni o àwọn náà tún kọ́ fi gba aṣọ ránṣẹ́ ọmọ aráyé mo bẹ̀rù yín ọ́ ráyé mo sáfáyé mo léèyàn mo jápa nídàá yìí. ọ̀sàlẹ̀ àríhùnbánijẹ aráyé ò sì mọ̀ kórí yẹyẹ ní yẹyẹ. fẹ́ àfàdìyẹ gẹ́gẹ́ kò máa dénú kó dàgbà kó dọ̀bẹ̀ àní kó dénú. ìrẹ́ ló máa ṣọ́ọ̀ṣe láginjù ayé ọmọ olùkọ́. ìrẹ́ ló máa ṣọ́ọ̀ṣe ṣe nírìn àjò ayé o. Johnny, what's up? How are you? I can see. <laughs> um, Can I speak to you for a minute? can. No, no, no. It's, it's okay. Um, I'm not doing anything serious. Melissa, what's up? Okay. Um, firstly, I would really appreciate everything you've done for me so far because back in show alone at you. I mean, I would probably be dead by now. so <laughs> I just want to say thank you. Jọmilójú, come on. Ọlọ́run gangan ni ká fọpẹ́ fún. And I am only doing my job. So why does she say, well, oh, thank you, thank you, thank you, thank you. Mm. Stop it, please. Um, please. Um, okay. Secondly. Secondly. Jọmi, kí ló ń ṣẹlẹ̀? <laughs> Nothing. Um, I just feel like, I mean, gẹ́gẹ́ bí advice to fún mi pé the safe place for me to be is where I am coming from. You understand? So I kò feel pé um, you know to bá ti lọ́la mo mọ máa padà sílé. Um, please, you know what? Um, come out straight. Shame mo ṣe é ni? Tí bá ṣe anything tó like so for me, I would apologize. Rárá o. Raphael. You one of the best person on earth. But I just think it's high time I left. Mo kàn feel pé um, síwájú ò bá ṣẹlẹ̀. Ẹ̀yin máa ṣe padà sí. And you want to leave tomorrow? Something like that. Oh, okay. I can't stop you. All right, well. If you need anything, please don't hesitate to reach out to me, okay? All right. Good. Um, one more thing. Shemole, drop a park, Lala. Why not? No problem. All right. ikú tó bá yẹ kó pa ni tó bá ṣí ni ní fìlà ọpẹ́ là ń dùn I went through a lot. Èmi náà sọ business trip ló sọ pé òun lọ fún few days days then the weeks weeks the months. Eh? Oh girl, I'm so happy for you. Because Ọlọ́run ló kọ ẹyọ nínú gbogbo nǹkan tó sọ pé ó ṣẹlẹ̀ sí ẹ jọ ṣó yẹ kí àti wífẹ̀ kó lè tó eléyìí ni you mean you went through all this all in the name of finding true love. <sighs> Linda shall never But sha, we thank God. You're back. Anyway, um, ọkùnrin to lè ṣe ọ̀tún tó báyìí fún To ṣe gbọ́ tó tó ìfún ẹ̀ you need to get him <laughs> arrested. kí wọ́n máa ní jẹ́ scapegoat fáwọn ọkùnrin tó ń jẹ́ kó wọ́n máa promise obìnrin ní lọ́ọ̀gbọ́n rẹ̀ níbi ṣe. ẹbí wọ́n fi gbàsẹ̀. ṣorí nǹkan tẹ́ ẹ sọ yẹn náà dáa àmọ́ èmi ò ní láti ṣèdájọ́ lọ́wọ́ ara mi ṣe rí nǹkan tó máa dájọ́ fún ó ti already dájọ́ fún kókó ẹ̀ tí mò ń. tó bá jẹ́ yìí Tiratoka is back. So ẹ jẹ́ ká town. Let's paint the town red. Let everybody know that Tiratoka Jensen is back. You know, yes, Tiratoka Jensen is back. But not the old Tiratoka. This is the new Tiratoka. So no clubbing, nothing. All those life. <sighs> Okay. Share my nǹkan tó máa I'm officially inviting you girls to the church on Sunday for my Thanksgiving. Hallelujah! Hallelujah! Praise the Lord. Hallelujah. Ah, yeah. Okay. Hallelujah. Amen. I am so happy for you. Yeah. So happy you're back. Ah. That's my girl. Ah. So after church service, we go clubbing. I said no club. I mean, those lives are in the past. Not this Tiwatokwe. Just club shame. Egba Jesus sọ̀rọ̀ ayé yín. Òun I'm so happy. Wo ìjọ Sunday yẹn báyìí. Èmi mọ̀ ọ́ gẹlẹ́ nígbà yẹn máa rí rè. Pé Tiwatokwe Johnson is back I must really commend you, Mrs. Olamide. Thank you for the good work you did during my absence. <laughs> I know I can always count on you. <laughs> Thank you for not disappointing me. Yes, ma. Emma mentioned, eh, honestly, ẹ̀yin gan to hàn eh. And even náà fẹ́ fàsìkò sọ fún yín pé ẹ I mean, for trusting my capability, for trusting in me that I can deliver. Thank you so much too. You're welcome. Yes, ma. And you, Sophia. <laughs> My amiable, hardworking yeah. right hand. I'm impressed. <laughs> Although I never doubted your ability and your loyalty to me. Oh. Thank you. You're welcome back. It's always a pleasure to serve you. You're welcome. uh, <laughs> madam, ẹ jọ̀ọ́ ṣé excuse me Can n tidy up àwọn documents tí mo work on it. Yes, of course. See you guys later. All right. Thank you once again. You're welcome. So, Sophia, back to business. What do you have for me, Sophia? Um, release the much, Okay. Just that she had a Zoom meeting with our international partners concerning the new software launch after you've attended to the man. Oh, okay. No problem. And lest I forget, the man is waiting for you right now. He's waiting? Yes, ma'am. Okay, I'll see him shortly. All right. All right. Oh, very me láti so tí yẹ ò bá rán ẹ wá ń you won't even show up. àdèmà enjoy ara ẹ káàkiri mọ́mí kò rí bẹ́ẹ̀ máa. yẹ iná ti bẹ́ẹ̀. iṣẹ́ ni mọ́mí kò rí bẹ́ẹ̀ ẹ ṣàmúṣẹ́ tá à ń ṣe rí bẹ́ẹ̀. wọ́n mọ ẹ̀. ọkọ máa máa pè wá lọ́tún ló sì báyìí báyìí báyìí. tó bá ń kí ìyẹ̀wò náà máa máa wò ká ah, I order momo let me hmm. just go and see her. ok ẹ bá bínú ṣe é tí mo ṣe wá sí máa make it up I promise. mo ti gbọ́ wàá bè lára ẹ̀ ṣá. in dollars. Wow. It should be in dollars. <laughs> Ó bá fún mi dollars, ó bá fún mi náírà ni. Ó ti ẹ̀ṣẹ̀ ti pọ̀ so dollars are vendor. Baby. <laughs> ah, my darling. Sex to go out. Are you going now? Yeah, mom. All right, darling. Ọmọ ọ̀rẹ́ mi Raphael. Raphael! <laughs> Jabiloju. What are you doing here? No, I'm to ask you, what are you doing here? This is my house. And mommy is my mom. Mommy. Ọmọ yín ni Jabiloju. Yeah. <laughs> Small word. Mommy, sorry, tí mo sọ fún yín dókítà tó save me, Lily. really yes mom. mo mọ ọlọ́run kò sí. ìyá ayé ìgbà kiri lọ. ọkùnrin tí mò ń sọ fún ẹ pé kò fẹ́ ni ẹ̀ tó ní you don't want any matchmaking mommy stop it this and that did you say it's a small world. It's a lie, mom. Uh, Raphael. <laughs> Johnny, good to see you. Same here. <laughs> Small world. I'm telling you. So, am so I, I can't so, believe this. I am so so happy right now. <laughs> Don't worry. you see, um, this thing called fate, it works in miraculous ways, you know. I still can't believe it. This is you, <laughs> and this is me same here eh, i can't believe it as well bó ṣe ò mọ̀ wípé ọba oníṣẹ́ àrà lọ́lọ́ ah, ọba oníṣẹ́ àrà lọ́lọ́ ọkọ̀ kan ni ò tí ì yé mi you mean that you risk all your life because of true love like how are you how are you able to do that. see i wanted to give love eh, you know a chance. I wanted to like feel love, like true love. But at the end of it all, no one got to share it to Shelly. But I'm so happy at least everything is not totally wrecked. At least I got to meet a true guy, like a genuine, loving, affectionate guy that teach me how to really and properly love, you know. And he told me, like, he made me understand that all men are not scum. see, see, see, uh, Tiwa. Uh, yeah. I'm getting jealous. Who's this guy? What are you talking about? <laughs> I know you're going to ask me. For real? Yeah. I know you're going to ask me. me. But to be candid, who else, if not you, Rafael Anibaba? <laughs> Uh, now I can see you. Now your, your, your mind is calm. Flattered. I am flattered. Okay. <laughs> I am flattered not again Raphael oh, serious mm -hmm. why you asking me anytime tó bá ti ready then i'm fine. kò sí nǹkan tí mo sọ ni pé proper introduction. Proper introduction. Yes. I know you, you know me, you know my mom, I know your mom. So what else? Àti mo here now. náà. Two water bedrooms. Yeah, babe. There's something I want to ask you. You want to ask me something? You know you can always ask me anything, so ask me. I, I, I have to go out tomorrow. <sighs> Yeah. Tiwa. Yeah? Would you please marry you. Me? Marry you? For real? Yes. Yes, yes, yes, yes. yes. <laughs> ìwà Tọ́pẹ́ ọmọ rẹ̀ ìwà Tọ́pẹ́ ìwà Tọ́pẹ́ Johnson ìwà Tọ́pẹ́ eléníyàn ìwà Tọ́pẹ́ ọmọ rẹ̀ ìwà Tọ́pẹ́ ìwà Tọ́pẹ́ Johnson. When you are big you are big o oh. It doesn't really matter what the street dictates o. Oh. Ìwà Tọ́pẹ́ ó ti yọmọ tó ń ké ó ti yé ìyá rẹ̀ tó rẹ̀ tẹ́ dákùnrin wọn lọ kó ṣá wọn lọ kó jẹ wọn lọ dákùnrin wọn lọ kó ṣá wọn jẹ wọn lọ wò. ìgbà mìíràn ó má jẹ mi pé mo mú gégé mú gégé mú tàbí ẹmu mú gégé lórí ẹmu mú gégé mú ojú ẹja lórí ìwà káni kò yé ni mọ wà tó pẹ jọ ọ̀rọ̀ ayé mi ẹ ká sọ wọn yes ma ẹ dúró ọ̀gá mi ni o ọ̀gá mi tí mo máa ń sọ̀rọ̀ ọmọ fún ẹ àwọn rẹ ti wá tọpẹ jọmi lójú jọsìn. èmi ò kí ń ṣe òkú Mr. Yẹni ó yà yín lẹ́nu ó jọ yín lójú ṣe arákùnrin ó pa mí lóòótọ́ àmọ́ ọlọ́run ni ò gbà. thank you mr adiran. doctor ẹ kú tọ́jú ẹ ṣeun bá dúpẹ́ lọ́wọ́ yín sá. ẹ ṣeun ọlọ́run ló ní gbogbo ìdúpẹ́. I, want to ask you i want to ask a favour of you sir. Mm. Um, yes, I want you to do me a favor, sir. Uh, go ahead, sir. Lórí ọ̀rọ̀ my woman, torí ẹni mo ṣe wá You see, that woman is the only thing I have. And to see her in so much pain is killing me. She's not responding to treatment. This is, this is killing me, sir. So I want, I want you to help me help her. We can both, both help her. Shall we, uh, our doctors and try and be a true. To save her life, we are trying. so tẹ́ṣẹ́ ṣe yìí ẹ ti ń pè káàkiri náà ń dàbí pé àṣìṣe wa. Oh, mi ò ní lẹ́yìn ṣiṣẹ́ yìí ìgbà mi àìsàn máa ń kọjá ogun ṣé bí ó wà níbi kíní yẹn ibi kíní iṣẹ́ yín pé we care God heals àbí ẹ ti ń kẹ̀ fún ọlọ́run náà ni ò tí ì hí ilẹ̀ bóyá ọlọ́run fẹ́ hí ilẹ̀ ẹ dọ́kítọ̀ let's help her ẹ understand. ṣé help ẹ à ń gbìyànjú ṣùgbọ́n tó bá yẹ pé tún fẹ́ ká tún ìrìn ṣe mọ́ àwọn tún gbìyànjú nǹkan tá a máa ṣe náà là ń ṣe wọn náà ò dákẹ́ à ń gbìyànjú gan. dr alaye mi ò fẹ́ yẹ yín what i am saying ó ní pé kẹ jẹ́ ká help mr jẹwọ. yes sir. ṣe mi understand ọ̀tẹ̀ sọ tí bá ní oyè mi mo máa rọ. Ah. dókítà. Can't help ẹ tábà ti wá help ẹ tán then we can bury her tẹ pé tábà ti help ẹ yín máa help her. I help ẹ wọn wá sí ẹ ti understand sir doctor ẹ we should just put her out of her misery please. ó jẹ́ ìgbò kọ́tẹ́ sọ ẹ kò lè wá tó tẹ̀ kò tẹ̀ yé mi wọ́n sí ẹ ṣe ń tó yẹ àdúgbò àdúgbò. a máa sin lẹ́yìn tí kò bá sínú pè ní ẹ mọ́ ẹ understand doctor ẹ lè lo ẹ anyhow lẹ lè ṣe ẹ lè lo abẹ́rẹ́ ẹ lè lo oògùn anyhow. yes sir. tí bá understand nǹkan tẹ̀ ń ṣe àlàtì sùn ni pé ìyàwó yìí ẹ fẹ́ kí báyé eliminate. ah doctor má lo english yẹn. Yeah má lo irú english yẹn bẹ́ẹ̀ gbogbo kọ́ ni mo ṣe ń sọ ẹ jẹ́ kí n fún yín ní instance. ẹ̀yin dókítà náà ṣé tí tó máa gbé aboyún wá sọ́dọ̀ yín pé oyún yẹn ò dúró dáadáa ó lè gba ẹ̀mí aláboyún yẹn. ṣé bẹ́ẹ̀ náà lè máa sọ pé ó máa da kí n kú terminate oyún yẹn ju pé kí èèyàn lose ìyá ọmọ yẹn lọ. ẹ ṣe ṣe ṣe ìkọtẹ sọ́ọ̀sì tó yín bá bọ́ sí wrong side our doctors are not advised ìgbé kí ìyá kó abort àwọn èèyàn. Doctor, tó ṣe wá tàbí ọkọ tẹ̀yìn sọ. dókítà ìgbà tẹ̀yìn wọn advice mi lèmi ṣe mọ́rọ̀ yẹn wá wípé tí abájọ help ẹ̀ sìn ìyàwó mi ó ti bọ́ sí wrong side of the of our health of our good health nìyẹn so táwa lè terminate ẹ̀ àbí eliminate ẹ̀ dọ̀ ìwọ̀n ẹ̀kọ́ ló yẹ ta jẹ́ tábà lè help ẹ̀ doctor mi expect ẹ̀ ṣe lásán i pay. Just tell me how much you need me to pay, I'll pay. Doctor, it's going to be a little secret between both of us. But seeing that woman suffer every time is breaking my heart, doctor. She's the only woman that I have. How can I let her be in such pains? Thank you, sir. God bless you. Ọlọ́run rẹ̀ yìí náà lọ́wọ́. You know the one in pain. Thank you. Mr. Adima, nǹkan tí ẹ fẹ́ ti Doctor, nǹkan tí mo fẹ́ báwo nǹkan tá a jọ fẹ́ tá a plan tó dẹ̀ ṣe rẹ̀. dọ́kítọ̀ èmi àti yín lájọ plan lájọ execute ẹ̀yin lẹ bá mi ṣe ẹ má ẹ má lo lè dè yẹn náà ká sọ pé ó ti ó ti o ti ṣẹlẹ̀ àbí ó ti ó ti zẹ̀ ká ṣáà sọ pé ó ti ṣẹlẹ̀ bá a ṣe fẹ́ kó rí. ẹ ẹ mo sọ pé ẹ ṣe fẹ́ ẹ náà ló ti ṣẹlẹ̀ sẹ́yìn bá kàn fẹ́. olówó kò sí kókó kò sí kókó àánú ara mi ló ń ṣe mí she is the only one that I have mo kàn feel bad ni the woman I love so much òun ló ti kú yẹn but at least pain tó wà ṣáà ti kò ṣáà sínú pain mò ń sìn. Mr. Sonisi ẹ̀ máa ní láti bẹ̀rẹ̀ post office máa ní láti sign. ah why why tí mo ṣe fẹ́ sign ó tó dé ẹ máa ṣàìní pé ẹ gbé aláìsàn láti ọ̀dọ̀ pé aláìsàn yìí bẹ ṣe pínyàn ṣe ah, oh. ok ikú Ọlọ́run ló kú ẹyàn kankan pa oríṣọ kò lọ́wọ́ ayé nú a kàn máa ṣe death certificate fún ok. tabadẹ ti sáìnì ẹ tán ẹ máa ní láti wá gbé òun. máa gbókù ẹ lọ ẹrù yìí lẹ ilẹ ilẹ. okay um, actually mi mọ̀ pé máa ya yín bẹ́ẹ̀ àjọsọ wa mi mọ̀ pé ó máa yá. ẹ̀yin náà lè sọ pé ẹ fẹ́ kó yá. mi mọ̀ pé máa sáré yá ẹ mọ̀ kan oh god tá a bá ti sáyìn tán èmi àlọ́lé máa lọ ṣètò èmi àtàwọn fámìlì àwa gbókùn ẹ̀ àlọ́ sí ṣé ẹ gbé mọ́tò wá ni. mo gbé mọ́tò wá mímu kò kàn lè dá gbé sí mọ́tò ẹ mú bí nàìjíríà ṣe rí tọ́lọ́pàá bá lọ dá mi dúró ńkọ́ tán bílí pé ìyàwó mi kò dẹni síbẹ̀ láti sọ̀rọ̀. no no no tí ọlọ́pàá bá dá yín dúró mo ti fún yín ní sẹtífíkẹ́tì. nàìjíríà là ń sọ ọ̀dẹ́ sàtífíkẹ́tì kò jọ ọlọ́pàá lójú ọlọ́pàá ọlọ́pàá mi lè máa mú ọ̀dẹ́ sàtífíkẹ́tì ká o ẹ bó bá ṣe máa ṣe tó máa dà ìyàwó mi ni èmi á lọ káwọn fámìlì tèmi wá a máa gbé ẹmọ àgbà bọ́ọ̀sì àfiwé síwájú ó ti yẹ yín àwa lọ sí ẹ ti understand. tó bá jẹ́ ìkọ̀tọ̀ fẹ́ ni ẹ nọ́pọ̀. ká lọ sign yes sir. Tíró, I am sorry. Aṣọ lórí burúkú ni ẹ. Ẹ bá mi bẹ̀rù ẹ ṣòro lórí. Tíró, tíró asubúrí burúkú yẹ. mo mọ olórí burúkú. ọmọ tó bá tún sọ fún mi pàápàá dá olóògbé ìwọ ìwọ ọ̀tá yìí èṣù lójú ẹ. sórí gbogbo bó ṣe lọ sí JTech bó ṣe ní kó mú ọ̀ríjìnà iṣẹ́ ìwà gbogbo bó ṣe approve ẹ̀ kò ṣẹ́yìn mi nítorí pé èmi ni chief executive officer JTech company mi gangan ni àṣìṣe mi mistake mo ṣe mo fọlọ́run bẹ̀rù find find a place sorry inú ọkàn and your heart to forgive me please please. sori mo ní agbára láti dájọ́ lọ́wọ́ mi I have all it takes to destroy you àmọ́ mi ní ṣe bẹ́ẹ̀. I am already destroyed just forgive me. jẹ́ wá sọ kíní kan fún mi sórí gbogbo nǹkan tó ṣe fún mi pátápátá bó ṣe tó àti bó ṣe mú ọlọ́run ló máa san ẹlẹ́sìn guys let's go. jọbi lójú jọbi lójú ìbá mú kálọ̀ ọ̀dọ́. tó bá fi owó ẹ̀kọ́ mi ìwọ olórí burúkú tí wọn gbọdọ̀ jírí ìwọ sórí nǹkan tí ọ̀gá mi sọ ọlọ́run ọba ló máa sún ẹlẹ́sọ̀ ìwà tó ń lọ ìwọ ìka olórí burúkú èèyàn yìí dírọ́ gbogbo bí mo ṣe máa ń sọ fún ẹni ohun tí ìjáwọ́ náà pẹ̀lú orí òṣì náà ṣe kiri ìwọ ò pa aláàánú ti tẹ̀mí tó bá wà pa aláàánú mi kí ló fẹ́ kí n máa jà táwọn ẹbí tèmi. má bínú kẹ́mi má bínú. ìwọ náà má bínú èṣù ló yá mi ló ń bá yẹn. èṣù yẹn náà ló máa já èlò tó máa fi bọ́ sójú títì tí mọ́tò máa pa ẹ́ dànù. má yẹ kí mọ́tò tún pa mí tara mi ìnáwó. kò síbẹ̀ tí mọ́tò ò ní pa o mọ̀ pé nígbà tí mo dé ìwọ náà ló ní wàá ṣètò ibi tí màmá gbé ohun tó pé wàá dẹ̀ ó tiẹ̀ fẹ́ lọ mú mi jẹun ṣáà ló sọ ìwọ mú má tún yọwọ́ lọ́rọ̀ mi ayé mi ti máa bàjẹ́ tó tí wọn náà bá tún yọwọ́. kémi máa yọwọ́ lọ́wọ́ àbí mo ti yọwọ́ lọ́rùn ẹ̀ láti ẹ̀kọ́ tọ́jà tí ń sọ̀rọ̀. kò síbi tí máa lọ. kò síbi tó bá wù ẹ́ kò lọ wò ó jẹ́ sọ fún ẹ kó sọ́jà tí máa jẹ. ebi ló máa Yẹni Yẹni ye Yẹ ah mo lè bá yé ara mi jẹ tó wáyé mo dá mo dá mo fẹ́ play obìnrin mo fẹ́ ṣe jígolo ṣé mo ṣe é di gbogbo ẹ̀ lónìí olóhùn mo kàwé mo mọ̀wé kí ló tí mi ò fi rò pé ṣe ọwọ́ mi ló yẹ kí n fi jẹ oko ṣé obìnrin ló yẹ kí n máa ọmọbìnrin ilé ṣe mí lánàá lóòótọ́ lóòótọ́ mo dẹ̀ bàyà ara mi jẹ́ báyìí now that I lost him too mo ní mo fẹ́ lọ mo ní mo fẹ́ sùn lálẹ́ yìí torí ọlọ́run. ọmọbìnrin yìí ó ṣe mí mo dẹ̀ bàyà ara mi jẹ́. My good people of Lagos, listen. It is time for a new Lagos, one that works for you, for me, and for all of us. Our Lagos. And believe me, it is possible. To connect Lagos as has never been connected before, with all our rail and water transportation system delivered in four years, with a goal to end the traffic problems in Lagos permanently. Vote Labour Party, vote LP. I'm Buddy Bros Bible, and I'm Labour Party candidate for Governor of Lagos State.